ọpẹ́ ni fún ọlọ́ọba subhanahu wa ta'ala ọlọ́ọba tí a dá ọpẹ́ fún òun náà ni ọba tí ó fún ẹnìkọ̀ọ̀kan wa ní àǹfààní láti tún pàdé ní orí ìjókòó wa ti ti ẹ̀ní kí ọlọ́wọ́n bá kí ọlá kó bá ṣe ṣe kòǹgẹ́ dáadáa kọ́lọ̀ kó ṣe àlékún àlékún rẹ̀ fún wa àti àlékún mọ̀nà anábìwa muhammad sallallahu wa sallam ó sọ nínú ọ̀rọ̀ fi bayti min buyutillah àwọn kan nínú àwọn ẹrúsìn ọlọ́wọ́n ọba wọn ní kójọ nínú ilé kan nínú àwọn ilé ọlọ́wọ́n ọba wa anna li masajida lillah àwọn ilé ọlọ́wọ́ òun náà ni masajid mọ́ṣáláṣí àwọn èèyàn kò wá ní kójọ àyàfi kí ọlọ́wọ́n ọba lékè ọlá illa ghashiyatuhum rahma àyàfi kí àánú ọlọ́wọ́n ọba orí ọlọ́wọ́n ọba بينكما إلا نزلت إلا نزلت عليهم الملائكة إلا نزلت عليهم السكينة àyàfi kí ìfàyàbalẹ̀ kó sọ̀kalẹ̀ lé wọn lórí wà hàfàtì homol malaika àwọn malaika ọlọ́wọ́n bá wọn àrọ̀ kìríkà wọn wà kọ́ṣe yá tí homol rahma orí ọlọ́run àánú ọlọ́run á sì bọ̀ wọn dárú wà zákàrọ̀ homol lọ́hùn fí manaimda ọlọ́run á sì máa dárúkọ wọn ní ọ̀dọ̀ àwọn tó wà lọ́dọ̀ ọlọ́run ìyẹn ni àwọn màláìkà yadkuruhum bil khairi wasana ọlọ́run á máa kí wọn a máa yìn wọn lójú àwọn màláìkà àwọn tẹ̀ ní kí má dà lọ́jọ́ àná àwọn rè tí wọ́n ń sìn ní ọlọ́run ọba yubahi bihimullahu ọlọ́run á máa fi wọ́n ṣe kọ́lọ̀ ọba kó má ṣe ṣàánú wa ànábì muhammad برياض الجنة فارتعوا النبي صلى الله عليه وسلم قل تيبا قجا نيبا أبتا الجنة فارتعوا أيامبا ẹ̀rẹ̀ǹgbẹ́ ẹ̀yà ń bẹ̀ kẹjókòó kẹ́yìn náà ṣàǹfààní kọ́lọ̀ ọba kó má ṣe fi wá ṣe kò ń gẹ dáadáa gẹ́gẹ́ bí ètò halkọ wa eléyìí tí a bẹ̀rẹ̀ òun náà ni nípa síra wa minhaji al-muslim minhaji al-muslim eléyìí tí ìkan nínú àwọn àfa ìsìn ní àsìkò yìí tí a sọ fún wọn tá a sọ fún wa pé wọ́n jáde láyé níbi ọdún méjì sẹ́yìn tí a morúkọ wọn sí Abubakar Aljazairi Abubakar Aljazairi yìí wọ́n jẹ́ ọmọ Algeria gẹ́gẹ́ bá a ṣe sọ fún wa ọlọ́run fún bàbá yìí ní ẹ̀mí tó gùn ọjọ́ orí wọn lórílẹ̀ ayé a sọ wípé ó lé ní náìtì wọ́n kú ní 2018 nínú oṣù august kọ́lọ̀ọ̀bà àdékẹ́ọ́lá kó foríjì bàbá náà wọ́n lo 97 years láyé lẹ́yìn tó fi ń sin lọ́wọ́n ọba lẹ́yìn tó fi ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba lẹ́yìn tó fi ń pèpè sí ojú ọ̀nà ẹ̀sìn ọlọ́wọ́n ọba kọ́lọ̀ọ̀bà kó má fún àwa náà lẹ́mìí gígùn lórí dáadáa ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní khayru nasi man tala umru wa hasuna amalu ànábì sallallahu alaihi wasallam ó lẹ́ tó dáa jùlọ nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn man tala umuru òun náà ni ẹni tí ẹni ẹ gùn jùlọ wa hasuna amalu tí iṣẹ́ ọwọ́ ẹ̀ tó wá dáa tí ọlọ́run bá ṣàánú ẹrú tí ẹ̀mí ẹ gùn tí iṣẹ́ ọwọ́ ẹ̀ tó wá dáa khairun nas ó wà minal akhyar ó wà nú àwọn ẹni ẹ̀ṣà tọ́lọ́ ọba ṣàkẹ́ kọ́lọ́ ọba ṣẹ̀ṣẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kẹ́ wa sharun nasi ànábì sallallahu alayhi wa sallam ó ní ẹni tó wá burú jùlọ nínú ọmọ ẹdẹ ènìyàn man tala umru òun náà lẹ́ńtẹ́mí ẹ̀gùn wàsá àámàlò ṣùgbọ́n iṣẹ́ aburú ló ń ṣe ẹ̀mí ẹ̀gùn lórí aburú kọ́lọ̀ máa fi lé ìbọn ẹnì kọ̀ọ̀kan wa wò ohun tọ́lọ̀ ọba fẹ́ òun ni pé tọ́lọ̀ ọba fún èèyàn ní ẹ̀mí gígùn ká máa lò lórí dáadáa ká lò lórí ìtẹ̀láṣẹ ọlọ́run ká lò lórí ìpayọ ọlọ́run ọba ká lò lórí máa fi dáadáa rinlẹ̀ lórí ilẹ̀ ọlọ́run ọba àlekè ọlá ẹni tọ́lọ́run bá fẹ́ dáadáa fún á fún lẹ́mí gígùn á sì jẹ́ kó máa ṣiṣẹ́ olóore ẹni tọ́lọ́run ọba ò bá fẹ́ dáadáa fún ọlọ́run á gígùn ṣùgbọ́n ẹ̀mí gígùn iṣẹ́ aburú la máa fi ṣe kọ́lọ́ máa fi ṣàdánwò fẹ́ni kọ̀ọ̀kan wa bàbá yìí gẹ́gẹ́ bá ṣe sọ wọ́n lò ninety seven years láyé lórí dáadáa kọ́lọ́ máa ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa náà ní dáadáa ṣe wa ọ̀rọ̀ tó pọ̀ díẹ̀ nípa bàbá tí wọ́n kọ tírà yìí nípa ìsìjáàbá lìdáàwá ìpèpè ni àwọn èèyàn béèrè fún ni pé kọ́kọ́ tíra tó máa ṣàlàyé minhajil muslim tó máa ṣàlàyé ohun tó yẹ kó jẹ́ the muslim methodology ohun tó máa jẹ́ ètò gbèsè ayé mùsùlùmí fi àkìdátìhì lórí ọ̀rọ̀ àdìsọ́kàn rẹ̀ kéfà yóò mi báwo ló ṣe gbọ́dọ̀ ní ìgbàgbọ́ wà máa dà àtẹ́kìd kí làwọn nǹkan tó gbọ́dọ̀ dìsọ́kàn wà kéfà yà àbùdù rọ́bà báwo ni mùsùlùmí ṣe gbọ́dọ̀ sí ọlọ́run ọba rẹ̀ bí sọ̀làwáàtì pẹ̀lú pé kó máa kírun wà síyàm pẹ̀lú pé kó máa gbàwẹ̀ wà zakat àti pé kó máa ṣe ìtọrẹ àánú kó máa yọ ohun tó kó yọ kúrò níbi dúkìá ẹ̀ ohun tó jẹ́ ẹ̀tọ́ àwọn ẹlòmíì khudh min amwalihim sadaqah gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe pànọ́bì sallallahu alaihi wasallam pé kó mú nínú owó àwọn tí wọ́n bá ní sọ́dàkọ̀ kó mú lọ́dọ̀ àwọn olówó kó fún àwọn tí wọ́n ní gbogbo ilé ilé àfáì ni wọ́n ṣàlàyé nu tíra wọn bákan náà kéfà yàtàámàlú alimuslimu máa ghayrihi báwo ni mùsùlùmí bóò ló fi máa bá àwọn ẹlòmíì tó yàtọ̀ sí òun gan lò almuamalat àtijàríyà àwọn ìbálòpọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú afẹ́ta afẹ́ra wal muamalat àti àwọn ìbálòpọ̀ azawujiya eléyìí tó ní í ṣe pẹ̀lú à ń fẹ́ra ẹni báwo la ṣe ń fẹ́ra wa bákan náà nínú ẹ̀ ni wípé alhukuk walijinayat àwọn tó jẹ́ ẹ̀tọ́ tí oníkálukú wálé alwalijinayat àti àwọn ìyà ẹni tó bá ṣe aburú alhudud ẹnu òdìwọ̀n ẹnu àlà ọlọ́wọ́n ọba pé ẹ gbọ́dọ̀ ṣe léyìí ẹ gbọ́dọ̀ ṣe léyìí bàbá wa rẹ̀ tó ṣe kí ni tó máa jẹ́ ìjìyà ẹ̀ kàrùkú bá ti záàni gẹ́gẹ́ bí ìjìyà fẹ́ tó bá ṣe ṣìnà wà sharibul khamr gẹ́gẹ́ bí ìjìyà fẹ́ tó bá mutí wà ákìlì mal al-yatim ẹ tó bá jowó ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ orúkọ láìtọ́ wà ghairi àtẹ tó yàtọ̀ sí ohun tó ń jowó àwọn èèyàn láìtọ́ kí tó máa jẹ́ ìjìyà fún gbogbo àwọn nǹkan yìí sì ni mọ̀láhàṣó hayati le muslim ó jẹ́ ṣókí ohun tí gbèsè ayé mùsùlùmí tó kó sínú wal adab al-islamiyya àti àwọn ẹ̀kọ́ islam minal shurub bóò la ṣe ń mumi wal akil bóò la ṣe ń jẹun wal taslim bóò la ṣe ń sálámọ̀ wal dukhul bóò la ṣe ń wọlé wal khuruj bóò la ṣe ń jáde wal khala afẹ́ṣìgbọ́nsẹ̀ báwo la ṣe gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo àwọn nǹkan yìí ni bàbá ìsanmara yìí sínú tírà wọn yìí kọ́nà ọba àlekíọ́lá kó má ṣe bá wa ṣe àlékún àforíjì àti ìkẹ́ fún bàbá náà nínú sàárè wọn eléyìí ni ọ̀rọ̀ ìtẹ̀síwájú tí a ti sọ ní ọ̀sẹ̀ tó kọjá wàlíyàwó ma'al fasli al èmi a fẹ́ wo first chapter nínú tírà yìí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ al-imanu nǹkan alákọ̀ọ́kọ́ tí bàbá yìí ti síwájú òun náà ní ọ̀rọ̀ nípa alìkìmánú bìlá ìgbàgbọ́ nípa ọlọ́run ọba máa yà kóònù ìmánú lè mùsùlùmí kí ló yẹ kó jẹ́ ìgbàgbọ́ mùmìnì àlìlá nípa ọlọ́run ọba oríṣiríṣi nǹkan láwọn èèyàn máa ń ṣe ọlọ́run ní wa qalatil yahud Uzayr ibnullah ẹ̀rí páwọn yehud ọ̀rọ̀ dàrú mọ́ wọn lọ́wọ́ kí ni wọ́n sọ wọ́n ní Uzayr ibnullah wọ́n ní Uzayr òun ni ọmọ ọlọ́wọ́n ọba wa allahu wọ́n tún pè lọ́lọ́wọ́n ọba wa qalat an-nasara Isa ibn Maryam ibnullah àwọn tí wọ́n jẹ́ Nasara Christians àwọn sọ pé Ìsá bùnú Maryam ẹni tó jẹ́ Ìsá wọ́n lòun lọ́lọ́hun wọ́n lòun lọ́mọ ọlọ́hun ọba zálìkà qawluhum bi afwahihim ọlọ́run ní ọ̀rọ̀ sọkúsọ tí wọ́n ń fẹnu wọn sọ nípa ọlọ́run ọba ni kí ló fàájọ mọ́ tashabahat qulubuhum ọ̀rọ̀ ti dàrú mọ́ wọn lọ́wọ́ ni o òun ló fa ìsọkúsọ nípa ọlọ́run ọba àlekíọ́lá ọlọ́run ọba àlekíọ́lá ó ní ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ lọ sọ́ọ́rọ́ wọ́n a máa sọ nínú ọ̀rọ̀ wọn wípé inna Allaha thalithu thalatha pé à ìkọ́nù mẹ́ta lọ́dọ̀ wọn bà ìkan nínú mẹ́ta lọ́lọ́run kí ló fa ọ̀rọ̀ ti dàrú mọ́ wọn lójú àwọn tí wọ́n jẹ́ Quraysh wọ́n sọ aja'ala al-alihata ilahan wahida àà ọlọ́run táwa mọ̀ ọlọ́run ìdílé 300 ojoojúmọ́ ló ní ọlọ́run tiẹ̀ tó jẹ́ kó yàtọ̀ ọlọ́run tàná ó yàtọ̀ sí tèmi ó sì yàtọ̀ sí tọ́lá ojoojúmọ́ lọ́dọ̀ àwọn lárúbáwá yìí àwọn ní ọlọ́run ẹ sọ pé kò sí ọlọ́run tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi Allah wọ́n wá ń sọ fún pé aja'ala al-alihata ilahan wahida àṣọmọ ìfẹ́ sọ fún wa pé yọkan ṣoṣo lọ́lọ́run ọba ni àwa tá à ń pe ọlọ́run tó jẹ́ bíi 360 hundred and sixty tí ò sí ìgbàdúrà wa ká wá sọ pé yọkan la fẹ́ máa pè inna hadha wọ́n eléyìí tó ń pèpè sí nǹkan ìyàlẹ́nu ni o ma sami'na bi hadha àgbélé ìrí àwọn tó ti lọ ṣáájú wọ́n sọrú ilé ìfúnwárí wọ́n sì sọ ṣùgbọ́n láyé alamun wọn ò nímọ̀ nípa ẹni ó déyìn ọmọ kò túmọ̀ sí pé kò ṣẹlẹ̀ ìmọ̀ títí ẹ ló wà káọ̀sì ló dínkù àwọn ẹni tí a ń sọ yìí ọ̀rọ̀ nípa ọlọ́wọ́n ọba ó ti dàrú mọ́ wọn lọ́wọ́ kọ́nà ọba kó má ṣe ìṣàánú wa ló fi jẹ́ wípé nǹkan àkọ́kọ́ tí ó gbọ́dọ̀ jẹ́ pé mùsùlùmí ó gbọ́dọ̀ ní àkólé kan lé lórí kayfa yakunu imanuhu sahihan báwo ni ìgbàgbọ́ ẹ̀ ló ṣe fẹ́ jẹ́ ohun tí ó sahih tó jòdòdó tó fẹ́fẹ́ rinlẹ̀ ìgbàgbọ́ mu'min bó ló ṣe gbọ́dọ̀ rí liyakun awwala awwalu ma tad'uhu tad'uhum ilayhi shahadati an la ilaha illallah ló fi jẹ́ ń pè nǹkan alákọ̀ọ́kọ́ tí a bá ń pèpè sójú ọ̀nà lọ́wọ́ tá a máa pèpè sí òun náà ni kálímàtù ṣàhádà òun ni ìjẹ́rìí wípé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni ìjẹ́rìí pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni àtàwíì yàdùn àátàlì islam ẹ̀yin tẹ́ ń pèpè sójú ọ̀nà ọlọ́run nǹkan àkọ́kọ́ òun náà ni islam òun náà ni tawhid ìmọ́nà wọn bá ní ọ̀kan ṣoṣo anọ́bíwa muhammad sallallahu alaihi wasallam ba'atha mu'adha bin jabal wa abi musa al-ash'ari ila yaman anọ́bí sallallahu alaihi wasallam gbé mu'adh dìde àti abu musa ó ní kí wọ́n lọ sí yemen kí wọ́n lọ pèpè sí ojú ọ̀nà ọlọ́run ó wá ń sọ fún wọn wípé innaka taqudumu ala qawmin min ahlil kitabi ó ní ìrẹ́ Mu'ad ibi tó ń lọ yìí òun dojú kọ ìlú kan tó jẹ́ pé àwọn jíù àti kírísítẹ̀ ni wọ́n wà nínú ìlú yìí liyakun awùwálù máa tad'uhum ilayhi shahadati alla ilaha illallah jẹ́ kó jẹ́ wípé nǹkan àkọ́kọ́ tó máa pè wọ́n sí òun náà ni ìjẹ́rìí pé kò sí ọlọ́run ọba tá ń jọ́sìn fún àyàfi ọlọ́run olórí táwọn ẹni kó sí nínú àdánwò al àwọn ti mú nǹkan mí lẹ́yìn ọlọ́run tí wọ́n ń sìn nǹkan àkọ́kọ́ tó máa pè wọ́n sí jẹ́ kó jẹ́ la ilaha illallah kò sí ọlọ́run tó lẹ́tọ̀ọ́ síjọ́sìn àyàfi ọlọ́run ọba فإنهم inuhum على ذلك. dhalik tí wọ́n bá wá gbà fún ẹ lórí eléyìí fa inuhum ata'uka tí wọ́n bá ti gbà fà fún ẹ lórí pé à á ti gba kò sẹ́ tó lẹ́tọ̀ọ́ sí jọ̀sìn àyàfọ́ lọ́wọ́ bá Allah kó wá fi kọ́ wọn wípé annallaha tàrọ̀dọ̀ alayhim khamsa salawati fil yawmi wa layla kó wá fi yé wọn fọ́nà wọn bá wá ṣe lọ́rọ̀ yàn lé wọn lórí ìmá forí kanlẹ̀ fọ́lọ́hun ìmá tẹ̀kọ̀kọ̀ ní ẹ̀ lójúmọ́ láàárọ̀ àti bá bá máa rántí ọlọ́run ẹ máa rántí ọlọ́run fa inú òun àtọ̀ àríwùká àlàdàlìkì ìyẹn ní nǹkan ẹlẹ́ẹ̀kejì táwọn èèyàn bá ti ní ìgbàgbọ́ ohun tó gbọ́dọ̀ tẹ̀lé nìrun tí wọ́n bá wá ń kírun khudh min amwalihim sadaqa wà wá sàárà sadaqa zaka nínú owó wọn ànábì wọ sọ̀nà sọ́nà wá ní wá ṣọ́ra o má jẹ́ kó jẹ́ wípé ìtó bá lọ́lá jù nínú owó wọn ló máa mú nísìnyí fapẹ̀rẹ̀ àwọn èèyàn ń sin ẹran wọ́n wá fẹ́ yan zàká nínú ẹran tó ń sìn nígbà tá a wá wò pé òkè afẹ́ yan zàká àwọn ẹran kan wá wà tó jẹ́ pé tó bá di ọjà òun làwọn èèyàn máa ń sáré rà gẹ́gẹ́ bí àwọn ẹran pure white tó wá níbi black ibi ojú tó tún ní black ibi ẹsẹ̀ nínú àwọn ẹran táwọn èèyàn máa ń sáré rà nìyẹn tó sì máa ń wọ́n jù lọ́jà nígbà tó wá fẹ́ yọ zàkà ó fẹ́ gba zàkà lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ yọ òwá wo ìyẹn ìkọ́nù àwọn yẹn ló wá target ó máa tọ́ọ̀sì ẹ̀mí wọn ọmọ ẹ̀dá ènìyàn ni wọn má jẹ́ kó jẹ́rú àwọn nǹkan yẹn ló máa mú nu owó tí wọ́n ní àbáwọn èèyàn ní property wọ́n fẹ́ yọ zaka lórí ẹ̀ a gbọ́dọ̀ ṣọ́ra káwọn èèyàn má bàa máa rò kó dàbí pé torí nǹkan tágẹ́ẹ̀tì wa gan nìyẹn ànábì sallallahu alaihi wasallam wá sọ wípé tukhadhu min aghniya'ihi owó tó bá gbà lọ́wọ́ wọn zaka yìí gbà lọ́wọ́ àwọn olówó ni o kò kí ń ṣe gbogbo wọn o àwọn tí wọ́n rí jẹ tí wọ́n rí mu má gba zaka lọ́wọ́ wọn o ibi tí zaka ti yàtọ̀ sí sí táàkì nìyẹn táàkì tá ń san àwọn tí wọn lówó ni wọ́n ń san táàkì jù àwọn tí wọn lówó ni wọ́n ń san jù àkọ́kọ́ àwọn lọ́pọ̀ jù ẹlẹ́ẹ̀kejì àwọn ni wọ́n máa ń san double tax jù tí ìyọba fẹ́ ra ráìtì fàpẹ̀rẹ̀ ẹni tó jólówó arápò ẹni tó tajà fún ó sọ táàkì lórí ẹ̀ ẹni tó produce ọjà ó ti sọ táàkì ẹni tí wọ́n ta fún tó jẹ́ ọ́sẹ̀ òun náà á sọ táàkì lẹ́yìn náà ibi tí táàkì olówó mọ sí nìyẹn ṣùgbọ́n tó jẹ́ tálíkà ẹni tó tún wá fẹ́ ta ní òun náà á tún sọ táàkì orí kí ni gbogbo ẹ̀ ń gùn jọmọ́ a máa gun orí owó ọjà yẹn ni nígbà tó lówó bá ra ráìsì àpò kan twenty four thousand naira èló ni tálákà máa ń rajọ mọ́ owó ní tálákà máa padà rà ò ní padà di bí twenty eight thousand naira torí pòun ò ní lówó àti ìrànlẹ́ ọ̀kọ̀ọ̀kan ìbẹ́ẹ̀bẹ́ náà máa rà ìyá tó sì lọ ra kò tó ta bẹ́ẹ̀bẹ́ òun náà fi profit ti ẹ̀kún lẹ́fìrí pé zaka ó yàtọ̀ sí task task díẹ̀ mẹ̀kúnnù ló sọ task tí wọ́n bá sọ wípé àwọn èèyàn ní task holiday pé wọ́n fún èèyàn kan ní àsìkò kan pé ẹ má sọ task àwọn òní wọ́n máa ń gbàjọ mọ́ àwọn olówó ni ẹ rí pé nínú ìlú gbà mí ìjọba lè sọ pé wo lówó yìí tó bá lè bá wa ṣe ọ̀nà tó lọ láti bí síbí a máa fún ẹ ní task ọdún mélòó kan òun ló máa wá gbé calculation wa àwa páàdì ẹ̀ nígbò bá ṣe gbogbo yẹn tán wọ́n lè ní kó má san tax fún twenty years gbogbo owó tó fi ṣe ọ̀nà yóò lè má ju owó tax ọdún mẹ́wàá lọ tí wọ́n bá sọ pé ọ̀yàn ní tax holiday àwọn lọ́ máa ń lè tí wọ́n bá láwọn ọ̀yàn tó wá escape tax pé ah for ten years ní sí company yóò san tax àwọn òun ni wọ́n tún jáde jọmọ́ torí pé tó jẹ́ mẹ̀kúnnù tó bẹ́ẹ̀ ọlọ́pàá máa lè káàkiri nígbà tí wọ́n jẹ́ estimate àwọn tó jẹ nẹ́pà lówó àwọn olópọ̀ jùjọ mọ́ àwọn kọ́ńpìlì ńláńlá yìí táàkì yàtọ̀ sí zaka torí pé zaka vice versa ni ẹ̀rí táàkì yẹn a máa gbà lọ́wọ́ àwọn aláìní a sì máa kó fáwọn olówó ní Lagos state tower yìí tí wọ́n bá ní analyze ọ̀nà tí wọ́n ṣe jù ọ̀nà bíi tí àwọn ìjọba ń fókọ̀sì sí jù tọ́lẹ̀ náwó sí jù àdúgbò àwọn olówó náà ni attention nìyẹn because tí wọ́n bá ti ọ̀nà ládùúgbò títí wa ta ló fẹ́ sọ̀rọ̀ ta ló fẹ́ pariwo ta ló fẹ́ mú ìyọ̀kan sí ṣùgbọ́n àwọn àdúgbò kan wà ló jẹ́ pé wọ́n gbọ́dọ̀ má ṣe ìlú táwa yìí fi ẹ̀rìn káàkiri ẹ wà àdúgbò àwọn tálíkà ẹ kọ̀m̀píà ojú ọ̀nà wọn sádùúgbò àwọn olówó ṣògbó ṣe máa ń rí káàkiri nìyẹn káàkiri àgbáyé owó ta ti fi ń ṣe àwọn ọ̀nà owó kiri jọmọ́ ṣèbáwo wo táàkì dọ̀ọ̀rí tá ń gbà ló fi jẹ́ pé kọ́nà ọba kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ó ní tó ọdún mílíọ̀nù àfìlẹ́yà ìhì ọ̀dọ̀ olówó la ti ń gbà owó tó owó olówó la máa fi ṣàánú àwọn aláìní wàyúrọ́dù ilà fòkọ̀rọ̀ ìhì tábà ti wá gba zàká yìí àwọn aláìní la máa ń fún ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní ìnáma tó sọrú náà bìdùá ìdùáfà ìkò ó ní ọlọ́run ọba máa ràn yín lọ́wọ́ pẹ̀lú àdúà àwọn ọ̀lẹ́ inú yín tí àwọn alágbára bá ń wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run àfi kí wọ́n máa ran àwọn ọ̀lẹ́ lọ́wọ́ ìmá ran ọ̀lẹ́ lọ́wọ́ a máa jẹ́ sábàbí káwọn ọ̀lẹ́ kí wọ́n máa ṣàdúà fún wọn ọlọ́run sì máa ń gbàdúà ọ̀lẹ́ ju alágbára lọ amma yujibu al-mutarra idha da'ah wa yakshifu as-su' talẹ́ni náà tó máa ń gbàdúrà ẹni tó ń fèsì ìlera nígbà tó bá pè é tó sì máa ń mú aburú kúrò fún ni ọlọ́wọ́n ọba ni innama tunsaruna bidu'a'i du'afa'ikum ọlọ́wọ́n bá máa ràn yín lọ́wọ́ pẹ̀lú àdúrà àwọn ọ̀lẹ́nu yín béèyàn bá ń fẹ́ ìrànlọ́wọ́ wo àwọn èèyàn tó jẹ́ ọ̀lẹ wà asnáfi dùáfà àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ ànìsá àwọn obìnrin téèyàn bá ti ràn àwọn obìnrin lọ́wọ́ a máa rí àrànṣe ọlọ́wọ́n ọba wàlá aulat nínú wọn ni àwọn ọmọ kéékèèké béèyàn bá ti ràn àwọn ọmọ kéékèèké lọ́wọ́ a máa ríràn lọ́wọ́ ọlọ́wọ́n ọba àlékè ọlá a máa rí àánú ọlọ́wọ́n ọba àlékè ọlá mínìhù àwọn tí a tún máa ràn lọ́wọ́ sáà fi rárọ̀ ṣe ọlọ́wọ́n ọba zulhaja àwọn tí wọ́n bá zawulhaja àwọn tí wọ́n bá ní bùkátà ògbẹ́ngbẹ́ wọn ẹ wo musa aleyhisselam nígbà tó wà sí khidir aleyhisselam tí wọ́n ń ṣèrìn àjò kí ni musa sọ ọlọ́run bá ní fàntọ́làkọ̀ hátà ìdà átàyà ahàlàkọ́rù yá ti ní ìtàkọ̀ àmà àhàláhà ọlọ́run nígbà tí wọ́n ṣèrìn àjò yìí wọ́n wá dénú ìlú kan ìtàtọ̀ ẹmà àhìláhà wọ́n wá tọrọ lọ́dọ̀ àwọn aráàlú ìgbé ẹjọ́ ẹ fún wa lóúnjẹ ebi ń pawó gbẹgbẹ wa fa ábáwo ayúbọ yìí fòwú mẹ ọlọ́run ni wọ́n kọ̀ láti ṣe wọ́n lálejò fa wájádà ọ̀nà ó bá mọ ilé ìdáadáa wọ́n ní ọwọ́ ló ń tún nǹkan ṣe nígbà tí èèyàn rí nǹkan kan tó fẹ́ já tẹ́ ẹ só mọ́bẹ̀ padà ṣẹlẹ̀ pé kò ní já Musa bá sọ fún pé kọ́ọ̀lá làwọn sí ìtàlà tàkọ́sà ájìrọ̀ ah tó bá jẹ́ wípé o bá fẹ́ ni ó yẹ kó gbalada kó gbalada lórí ta bá wọn kọ́ yìí náà àwọn ta ní kí wọ́n fún wa lóúnjẹ tí wọ́n fún wa ó wá rí nǹkan tó fẹ́ bàjẹ́ nu wọn ó wá bá wọn tún ó yẹ káwa náà lo as opportunity ni now ibi ọ̀rọ̀ yìí níbi tó tóbi dé nínú gbogbo ìṣẹ̀lẹ̀ tó ti ń ṣẹlẹ̀ kò sí ìtọ́ mú Khidiri sọ wípé àdánmọ́ ilé yìí náà ni ẹ̀rí láwọ́ tó o bá fẹ́ o ò bá gba ẹ̀san lórí ẹ̀ Khidiri sì ní iṣẹ́ tó ń ṣe ó ṣe torí kíni torí ìtọ́lọ́wọ́ ọba Musa ní ah, ó yẹ kó gba nǹkan lórí eléyìí náà ṣẹ́mi pé tó bá gba nǹkan kò já yọpa ṣùgbọ́n àwọn máa ń ṣọ́ra lórí iṣẹ́ ọlọ́run tí wọ́n ń ṣe nígbà tí Khidiru wá ń ṣàlàyé fa amali jidaaru fa kana li ghulamaini yatimaini fil Madina orí ògiri torí tó fẹ́ wò yẹn àwọn ọmọ òrukàn méjì lọ ni ghulamaini yatimaini ọmọdé méjì ni wọ́n wọ́n jẹ́ ọmọ òrukàn wà àbóhùn máa sọ ìhà bàbá tó bí wọn sì ní ẹni rẹ ni ìdí tọ́nà fi ní kí n bá wọn kọ́ ilé yẹn nìyẹn bàbá wọn ẹni rẹ ni àwọn ọmọ yìí nínú tó àfá nínú àwọn ọ̀lẹ ni wọ́n báwọn èèyàn bá rí ilé yẹn kó máa wó lọ wọn ní bá wọn kọ́ torí pé ẹ̀rí pé láwùjọ nǹkan tálíkà lè máa bàjẹ́ lọ báyìí kò sẹ́ni tó máa yà sí i ṣùgbọ́n tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ sí nǹkan olówó àbí bẹ́ẹ̀ kọ́ ni jọmọ́ nígbà míì tí wọ́n bá gbé tọmọ tálíkà bá dé báyìí alìmá rẹ̀ ní gbé tí ọmọ èèyàn kan tó dé èèyàn kàǹkà kan bá wá dé everybody ló fẹ́ gbé ọmọ ẹ̀ àbí kọ́ ni so ìgbà tó wá ń gbé ọmọ àwọn olówó yẹn kó wá jẹ́ pé ọmọ òrukàn lèyàn wá lọ ń gbé lèyàn fọwọ́ pa lórí ọmọ òrukàn lèyàn wá mú ti ẹ̀ ló fọwọ́ pa lórí iṣẹ́ olóore ni ó máa jẹ́ kí èèyàn rí ìrànlọ́wọ́ lọ́wọ́ ìnáma tó sọrú na bí dùáì dùáfà ìkò ọlọ́wà máa ràn yín lọ́wọ́ pẹ̀lú àdúà àwọn ọ̀lẹ́ yín tẹ bá ti ṣe nǹkan tá máa jẹ́ káwọn ọ̀lẹ́ kọ́ máa ṣàdúà fún yín ọlọ́wà máa gbàdúà yín ló fi jẹ́ pé ètò àámu alìmọ̀sàkì kí èèyàn máa fáwọn aláìní lóúnjẹ ẹ̀rí pé Yorùbá náà sọ a ní à ó jẹ epo mi ó jẹ ata mi bó tiẹ̀ bínú ẹ̀ kò sí lọ́wọ́ fi ẹ ṣe eléyìí jẹ́ nínú àwọn kan tó gbajúmọ̀ láyé ìgbà kan ṣùgbọ́n lọ́dọ̀ Yorùbá ẹ̀rí pé àwọn èèyàn oríṣiríṣi nǹkan ló wà lọ́dọ̀ wọn àwọn Yorùbá oríṣiríṣi nǹkan tabarẹ tó ràn àwọn èèyàn lọ́wọ́ wọ́n ní ó lo àrísìkì wọn ni kò lo àrísìkì wọn ó ń wá àrísìkì ni ọ̀rọ̀ yan ni lórí dáadáa tó ń ṣe yẹ pọ́nà ọba máa ṣàlékún àrísìkí ẹ̀ ó wá rí èèyàn kan tó bá ń fáwọn aláìrí lóúnjẹ àbó ń fáwọn èèyàn lóúnjẹ ọlọ́run wá padà bó láṣìírí owó wá dé ó wá ló ṣe ògùn owó bẹ́ẹ̀ ni ó ṣe ògùn owó ni ògùn owó halal ògùn owó kí ni halal kọ́nà ọba kó ṣe wa tó sọrùn ànábì ó ní nǹkan àkọ́kọ́ tẹ́ máa pèpè sí ni ilaha táwọn èèyàn bá ti wá gba la ilaha illallah kò tán síbẹ̀ o ẹ̀yẹ́ sọ fún wọn pé ìrun ń kọ́ ọ̀rọ̀ ọ̀yàn nílé wọn lórí táwọn èèyàn bá ti ti wá ń kírun wà wá sọ fún wọn pé zakaya ẹni tí ò gbọ́dọ̀ ń gbọ́ tó ń kírun ẹni pé wéèsì ni ẹni tí ò máa kírun tó ń yan zaka wéèsì ni ah bàbá yẹn aláàánú ni ṣùgbọ́n kò ń kírun gbogbo àánú ẹ̀yẹ wéèsì níwájú ọlọ́run ọba torí pé tó mọ̀ ni ànábì sàlàsálà ní fà fà lè tẹ̀lé ìgbésẹ̀ tẹ̀lé ni ìṣísẹ̀ tẹ̀lé ni ìmọ̀nù àkọ́kọ́ irun ìkejì lẹ́yìn náà ló kọ́ zaka so tá a bá fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run nǹkan àkọ́kọ́ tá a máa pe àwọn èèyàn sí òun ni pé kí wọ́n gba ṣàhádà ilé ìjẹun tó ṣe pàtàkì ẹ rí ìmọ̀nì tá a sọ yìí ó ṣe pàtàkì nínú ìgbésí ayé àwa mùsùlùmí ànábì muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ pọ̀ tí ànábì sọ fún wa ànábì sallallahu ṣáájú yẹ ọlọ́run ní man amila salihan min zakarin aw unsa ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ṣe dáadáa nù yín min zakarin ọkùnrin ní àbóbìnrin wa huwa mu'minun pẹ̀lú májẹ̀mú gbogbo àwọn ọlọ́run ọba ó nígbàgbọ́ ó túmọ̀ sí pé téèyàn bá ṣe dáadáa jù nígbàgbọ́ gbogbo dáadáa tó ṣe yẹn ń kọ́ kò wúlò ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa huwa mu'minun tó wá gbàgbọ́ falanuhyiyannahu hayatan tayyiba ọlọ́run ní ajẹ́ kó ṣẹ̀mí ìṣẹ̀mí tó dùn ìṣẹ̀mí tó dáa wala najziyannahum bi ahsani ma kanu ya'malun àwa san wọ́n ní ẹ̀san ẹ̀san tó pọ̀ ju iṣẹ́ tí wọ́n ṣe lọ man tó bá ṣe dáadáa kan àá ní ẹ̀san tó ṣe déédéé iṣẹ́ yẹn mẹ́wàá bọ́lá ń ṣe máa ń sọ ẹ̀sán nìyẹn kọ́lọ̀ má ṣe ẹ̀sán nìkan kan wá lẹ́sàn rẹ̀ ọlọ́run ni walladhina takhadhu min dunihi awliya ọlọ́run ni ẹ̀rá wọn tí wọ́n máa ń mú nǹkan míì ní ayò tí wọ́n máa ń mú nǹkan míì ní olùrànlọ́wọ́ lẹ́yìn ọlọ́run ọba tẹ́ bá bi wọ́n pé kí ló dé tán fi ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa sọ pé ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa wọ́n ní àìwọ́ ọlọ́run ìdí ta fi ń sin òòṣà ìdí ta fi ń sin nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ọba ní kí wọ́n lè sún wa mọ́wọ́ ọlọ́run ọba inna Allaha yahkumu baynahum yawma al-qiyamati fima hum fihi yakhtalifun ọlọ́run ní a ẹ̀yin tẹ́ ń torí ọlọ́run ò ní tọ́sọ́nà àwọn ẹni ibi

tura lọ́bi ní ọpa mi láṣẹ kí máa báwọn èèyàn jà tí wọ́n fi gba láyìnlá ìlànà ọlọ́ọ̀ba náà sì sọ bẹ́ẹ̀ ọlọ́ọ̀ba sọ nípa lọ́bi wa Ibrahim alayhi salam nínú Suratul Mumtahina nígbà tó náà ọba ọlá ń sọ pé òun fi àpèjúwe lẹ̀ Ibrahim walladhina ma'ahu àtàwọn tí wọ́n bẹ pẹ̀lú Ibrahim idh qalu liqawmihim nígbà tí wọ́n sọ fáwọn èèyàn wọn pé inna bura'a'u minkum wa mimma ta'buduna min dunillah à àti bọ́wọ́ bọ́sẹ̀ kú lọ́dọ̀ yín àti tẹ́ǹsìn lẹ́yìn ọlọ́run kafaruna bikum àti ṣe kèfèrí pẹ̀lú tẹ́ǹsìn yẹn wa bada baynana wa baynakumul adawatu à ìkórira àtọ̀tá ó ti bẹ̀rẹ̀ láàrin àwọn àtẹ̀yìn wa bada baynana wa baynakumul adawatu ọ̀tá ti bẹ̀rẹ̀ láàrin wa hádà tí ò mínú bí láì wáhádà títí tẹ́ fi gbọ́ náà bá gbọ́ lóhun nìkan ṣoṣo ṣèbí túmọ̀ tá lọ bí lọ sọ nìyẹn sallallahu alaihi wasallam gbogbo ìbáṣepọ̀ wa pẹ̀láwọn èèyàn ó gbọ́dọ̀ dúró lórí kí lọ́nà bá sọ kí lànà bí sọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa wípé alìmánu bíbíù wàsàbẹ̀rù náà ṣọ́ọ̀dà ó ní ohun tó ń jẹ́ ìgbàgbọ́ ó ní ẹ̀ka seventy àti díẹ̀ díẹ̀ yẹn wá lè jẹ́ yọkan ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ márùn ó lè jẹ́ méje ẹ̀ka ìgbàgbọ́ ó lé ànábi sọ̀rọ̀ wà ilaha ó ní ìtò wa ga bẹ́ẹ̀ ká gbà pé ọlọ́run ọba nìkan ṣo ló lẹ́tọ̀ọ́ síjọsìn wà á dé ha èyí tó wá lẹ́jù tó kéré jù nínú ẹ̀ka ìgbàgbọ́ ìmọ̀ ọ̀tọ̀tò ádà á lè òun ni pé kéèyàn rí nǹkan aburú lójú ọ̀nà tó lè ṣàwọn èèyàn ń ṣùtà kéèyàn mú kúrò ń bẹ̀. àdọ́bí sọ̀rọ̀ sẹ́lá wá sọ wípé wàlàyáù ṣọ́ọ̀bàtò mínal iman nínú ẹ̀ka àgbàgbọ́ òun ni wà tìjú ẹjọ́ bá ti ní tìjú kò ní ìgbàgbọ́ kọ́lọ̀ má ṣe fi ìgbàgbọ́ kẹ́ ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run ọba jẹ́ oyé wa wà lè kó lè kọ́ òmìn háàdé ọlọ́run ní gbogbo ìjọ larán ẹni tá a máa ṣàlàyé ọ̀rọ̀ tá a máa tọ́ wọn sọ́nà sí ọlọ́run wá ní wàlà kọ́ni bàásìnà fi kó lè òmùmẹ́tì rọ̀ṣùlà ọlọ́run ní gbogbo ìjọ pátápátá la gbé òjíṣẹ́ dìde sí àwọn òjíṣẹ́ tá a gbé dìde sí wọn yìí àní ìbúdó lọ́ọ̀hà òun tó ń sọ fún wọn òun náà ni wípé ẹ̀sìn ọlọ́run nìkan ṣoṣo wàṣítẹ́nìbò tọ̀hún ẹ̀sìn jìnnà sí gbogbo nǹkan tó bá ti yapa tọ́lọ́run mẹ́sẹ̀jì àwọn ànábì ọlọ́run nìyẹn ànábì wa Muhammad wa alaihi wasallam ó ní bashiru wala tunafiru ó ní ẹ máa fún àwọn èèyàn nírò òdùnnú ẹ má fún àwọn èèyàn nírò ìbànújẹ́ ìró òdùnnú báwọn mi ṣe wá sọ yìí lè ṣáà nílẹ̀ ìmáàdì ó sọ fún Mu'adh bùnú jábàlì jọkọ̀ wípé ṣó mọ ẹ̀tọ́ ọlọ́run ọba lórí àwọn ènìyàn àti ẹ̀tọ́ àwọn ènìyàn lọ́dọ̀ ọlọ́run ó wá ń parí ọ̀rọ̀ yẹn wípé ẹnikẹ́ni tó bá ti gbàgbọ́ irú ẹni bẹ́ẹ̀ ò ní wọná ó ti dọ̀wọ́ àlùjọ náà Mu'adh wá ní afala ubashiru bihi nas ah ṣé kí n máa lọ kéde fáwọn èèyàn pé tó bá ti ní ìgbàgbọ́ kò tún wọ́n lọ́mọ́ ànábì ní láà má lọ máa sọ bẹ́ẹ̀ o fáyà jẹ́kìfò tó bá sọ bí àwọn èèyàn àjókòó tẹ́tẹ́ rẹ̀ ẹlòmíà wò pé tí bá ti sọ láyé láyé lọ́la one million lójúmọ́ kò tún sí nǹkan tó ń jẹ́ nọ́mọ́ kò bá má nígbàgbọ́ sí kó máa jẹ ohun tí ò dáa kó máa mu tí ò tọ́ kó máa wíwèé kù àgbà pé torí pé o ti wí láyé láyé lọ́la má má ta láyé ṣirkù billahi shay'an dakhala al-jannah àdọ́bí sallallahu alaihi wasallam nínú àdíṣ Abu Hurairah ó lẹ́nikẹ́ni tó bá kú tí ò ṣẹbọ sọ́lọ́wọ́n ọba ó ló máa wọ àlùjánnà àwọn àdọ́bí ọlọ́wọ́n ọba àlekè ọlá ibi tí wọ́n pèpè sí tó jẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni pé káwọn èèyàn ní ìgbàgbọ́ nu ọlọ́wọ́n ọba wàlíyàwó lénìí ẹ̀rí àwọn oríṣiríṣi èèyàn à ìmọ́lọ̀ lọ́kọ̀ ṣoṣo ó ló máa ń tújọ ni à tó tọ́lọ̀ ń fẹ́ náà nìyẹn kí láǹfààní ìjọ kí láǹfààní àkójọ tí ò dúró lórí tọ́lọ́wọ̀n ọba kánà náà tó ó mẹ́ta wàhídà ọlọ́run ní tẹ́lẹ̀ náà àwọn èèyàn ojú ọ̀nà kan náà ni wọ́n wà ojú ọ̀nà afọ́jú kọ́ máa lò fẹ́nu kọ́ máa tẹ̀lé tọ́lọ́wọ̀n ọba fàbáyẹsẹ lọ́hù anàbí yìí nígbàtọ́ lọ wá rí wọn báyìí ó wá gbé àwọn òjíṣẹ́ dìde mubashirina wa mundirin tí wọ́n máa fún àwọn èèyàn nírò òdùnú tí wọ́n sì máa kìlọ̀ fún wọn li alla yakuna linnasi ala Allahi hujjatun ba'da rusul káwọn èèyàn má bàa ní excuse iwájú ọlọ́run pé wọn náà afatuhlikuna bima fa'alan ṣé ohun táwọn èèyàn wá yìí tí wọ́n ṣe ìwọ náà ó fẹ́ torí ẹ̀ pa wá rùn ni bima fa'alan mubtilu àwọn olùṣèbàjẹ́ àrárá ọlọ́run àbí ẹ̀yìn náà awalaw kana aba'uhum la ya'qiluna shay'an wala yahtadun ṣé tó bá jẹ́ pàwọn tẹ̀ ń tẹ̀lé òdodo sì ti dé wá báyìí òdodo yẹn ló yẹ kẹ́ tẹ̀lé o kọ́lọ̀ bá kó fi wá ṣe kò gẹ́ dáadáa ká ní mọ́nì sọ́lọ́hun ó ṣe pàtàkì àfáà wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn wípé hazal faslu min akhtori hadhihi alfusulu sha'nan tí a bá sọ wípé nǹkan gbẹgẹ́ nínú gbogbo ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ yìí ọ̀rọ̀ tó gbẹgẹ́ jù òun náà ni ọ̀rọ̀ ìgbàgbọ́ ní ọlọ́run ọba o wà á rọ́mọ́ ha qadaran tàbá ní nǹkan ní a ah, ó ní àpọ̀nlé ó ní yìí tó ga a ah, ọ̀rọ̀ gbàgbọ́nú ọlọ́run yìí náà ló ga jù ìdí hayatul muslim kúlò àtàdúrò alẹ́ yìí torí gbogbo òṣèlú mùsùlùmí orí ń ta mọ́lé lórí òun náà ní ìgbàgbọ́nú ọlọ́run ọba o wàtàtàkà yàfò bí hasabi gbogbo lọsókè lọsódò mùsùlùmí ó gbọ́dọ̀ dá lórí ìgbàgbọ́nú ọlọ́run ọba o fáwọn aslul usul ìpìlẹ̀ ìpìlẹ̀ òun ni gbàgbọ́nú ọlọ́wọ́n ọba ò fi nizam al-aam nínú gbogbo ètò pátápátá li hayatil muslim bi kamiliha gbogbo ètò gbésí ayé mùsùlùmí ọ̀rọ̀ ìgbàgbọ́ iná ni al-imanu billahi ta'ala ẹ̀rí ìgbàgbọ́nú ọlọ́wọ́n ọba tá à ń sọ yìí lahu anasir ó ní àwọn nǹkan tó kó sínú àwọn nǹkan tí kó sínú mẹ́rin ni ká gbà nípa bíbẹ ọlọ́run pé áá ah, ah, nǹkan kan ń bẹ tó ń jẹ́ ọlọ́run tó ń jẹ́ Allah ká kọ́kọ́ ní ìgbàgbọ́ yẹn lọ ìyẹn ló fi jẹ́ wípé ẹ̀rí kí àwọn tí ọlọ́run bá lékè ọlá àwọn mùsùlùmí àwọn táwọn ò gbà pé ọlọ́run bá ń bẹ nínú tí wọ́n fi sọnù nìyẹn wọ́n sọ wípé wàlàhàyàtù máa dà wọ́n ní ilé ayé màtíríà ni wọ́n ní láìláha kò sí ọlọ́run wàlàhàyàtù máa dà ilé ayé tàdẹ̀ wà ìmàtíríà ni wọ́n ní wà máa yòhò lékùnà ìlàdáhà wọ́n ní bá jẹ́ wà ilé ayé kò sí tó fẹ́ pa wárún àsìkò ní táìmì time ni àwọn yẹn ni ad-dahriyun orúkọ tí kúránì pé wọ́n nìyẹn wa ma yuhlikuna illa dahr àwọn aṣọ àwọn kò tí tó fẹ́ pààyàn ọdún járe àsìkò ní tí bá ti dàgbàdàgbà kí ló máa padà ní kọlọ má jẹ́ ká sọnù láíláí wọ́n sọ wípé láìláha illallah láìláha wàlhàyàtù máa dà lọ́dọ̀ tí wọ́n wọ́n ní kò sọ́lọ́ ilé ayé ta wà ń bẹ̀ yìí ni o ìyẹn ni materialistic àwọn nìyẹn kọ́lọ̀ ọba kó má jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ má ká àkọ́kọ́ ọ̀rọ̀ imani ní ìgbàgbọ́ ọba al-iman bi wujudillah a gbọ́dọ̀ gbà wípé ọlọ́run ọba allah ọba tó ń bẹ ni kódà bàbá tiẹ̀ lè fojú wa rí kágbà wípé òun ṣe kí ni ọba tó ń rí wa ni wọ́n sọ wípé wa qalu ma hiya illa hayatuna dunya àwọn ẹni ìwọ́n ní gbogbo ìgbésí ayé tá ń lò yìí ìgbésí ayé náà ni namutu wa nahya àákú àádẹ́dújí àbí wà máa yuhlikuna illa dahar kò sí tó fẹ́ pa wá lójú àti kò lọ máa lahum bi dhalika min ilm ọlọ́run ni wọ́n nímọ̀ pa tó ń sọ ilé o inú hùn illa yazunnun àbámọ́dá ni wọ́n kàn jábà náà ni wa idha tutla alayhim ayatuna bayyinat ọlọ́run ní àwọn àmì ọlọ́run ọba eléyìí tó fojú ọ̀tọ̀ bá kà sí wọn létí ma kana hujjatuhum hujjatuhum illa an qalu lẹ́rìí kan tí wọ́n fẹ́ bí rìjẹ́ẹ̀tì ọ̀rọ̀ ọlọ́run àyàfi kọ́kọ̀ bá sọ pé ìtù wọn ni ó yá mú wá bí àbá ìnà nǹkan tó sọ ọ̀dì pé àwọn bàbá wa tó ti lọ tó bá jẹ́ pé tòótọ́ ni wọ́n máa jí wọn dìde ó yá ẹ̀sọ̀ pé kan jí dìde ń sìn kó lè la ọlọ́run ìrìn ànábì sọ fún wọn Allah yuhyikum òun lọ́ba tó máa jí yín dìde òun lọ́ba tó máa jí yín dìde tó mọ yùmí òun lọ́ba tó ń fún yín níṣẹ́ ní tó mọ yùmí ìtùkù òun náà sì lọ́ba tó máa pa yín tó mọ yẹ̀jì máa ń kú ilà ìyá òmìnira kìyàmọ̀ sí láàárọ̀ ìgbà fi òun náà sì lọ́ba tó máa kó yín jọ ní ọjọ́ àlùkìyàmọ̀ ọjọ́ tí ò sí iyèméjì ń bẹ wàlàkì ní náà sì láyà àlẹ́mùn ọlọ́run ní ṣùgbọ́n gọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn ni onímọ̀ ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí àwa gbọ́dọ̀ gbọ́ náà ọba gbọ́ ẹni tí ò bá gbọ́ náà gbọ́ gbogbo nǹkan ló ti dàrú fún un ìgbésí ayé mùsùlùmí ohun tó dúró lé lórí nìyẹn alìmánu bí wujudillah ẹlẹ́ẹ̀kejì alìmánu bí rububiyyatillah a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nípa wípé ọlọ́run ọba yìí òun ló dá wa òun ló ń pèsè fún wa òun ló ń darí àlámọ̀lì wa a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ pé ọlọ́run ọba yìí nìkan ló lẹ́tọ̀ọ́ sí jọ́sìn a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú àwọn orúkọ ọlọ́run ọba àti àwọn ìròyìn rẹ̀ àfáà tẹ̀síwájú wípé alimuslimu wọ́n ní ṣẹ̀rẹ́ tó jẹ́ muslim yu'minu billahi ta'ala a ní ìgbàgbọ́ nínú ọlọ́wọ́ ọba Allah bí ma'ana pẹ̀lú túmọ̀ pé annahu yasduqu bi wujudi rabbi ó nígbàgbọ́ wípé lil hayati khaliq gbogbo òṣèlú táwọn òní olùṣẹ̀dá yìí wà á náà hù fáfẹ́rù samawati wal ard pé ọlọ́run ọba tá ló dá yìí òun ló dá sọ́mọ̀ ló dá ilẹ̀ alimul ghaibi wa shahada ó sì ní ìmọ̀ nípa ohun tó pamọ́ àti ohun tó fojú hàn nípa àwọn nǹkan tó dá rabbu kulli shay'in wa maliku òun ló dá gbogbo nǹkan òun ló ní wọn la ilaha kò lẹ́tọ̀ọ́ ká sí nǹkan ní ìlẹ́yìn ẹ̀ wàlà rọ́bà ọ̀yọ̀ kò sì sí ẹni tó dá nǹkan tó ń pèsè fún nǹkan tó ń darí àlámọ̀rí nǹkan lẹ́yìn rẹ̀ wà á nà ó jalla wa ala àti pé ọlọ́run ọba yìí ọba tó di ọba alákùnrinlé ni ọba tó ga ni mawsufun bi kulli kamal ọba tó jẹ́ pé gbogbo òròyìn tó pé ló pé sí lára munazzahu an kulli nuqsan ọba tó jẹ́ pé gbogbo àbùkù pátápátá ló jìnà sí àbùkù jìnà sọ́nà ọlọ́wọ́ bá jìnà sí àbùkù wàdáàlìkà lè ìdáyà ti láì tààlà béèyàn bá wá fẹ́ gba ìgbàgbọ́ ìgbàgbọ́ tá ń sọ yìí kí ló máa ń jẹ́ kí ìgbàgbọ́ ìṣẹ̀lẹ̀ nǹkan àkọ́kọ́ tó máa ń jẹ́ kí èèyàn ní ìgbàgbọ́ tá sọ yìí ìdáyà tó lọ ìtààlà òun náà ni ìtọ́sọ́nà lọ́wọ́ ọba tọ́nà ọba ti fẹ́ dà kọ́bùlà kò lè ṣe ṣáájú gbogbo nǹkan ẹ bá ṣe wáàsí látàárọ̀ dalẹ́ ẹ bá fi gbogbo ọjọ́ ayé ṣe wáàsí ẹ ń tọ́nà ọmọ ò bá fún ní ìmọ̀nà ẹ lè fi mọ̀nà o ànábì ló hàlẹ́ ìsẹ̀lẹ̀m ìní ìdáhùn kọ́ mi lẹ́yìn àwọn àdáhàrọ̀ mo ń pe àwọn èèyàn mi fàlámù ẹ̀bídò ohun dùn áì ìlà àfirọ́rọ̀ gbogbo wá sí tí mo jẹ fún wọn kò lé wọn kún ní nǹkankan àyàfi pé wọ́n tún sá fún mi ni kó lámàdà àwùjúhùn lè jẹ́ fírọ̀ láhùn jáánú àfọ̀bí àhùn fi àdà níyìn gbogbo ìgbà tí bá ti ń pè wọ́n wọ́n lọ́wọ́ ọba àlékí ọlá máa ń ti ọwọ́ ìka wọ́n báyìí máa jáàlù àsọ̀bí àhùn fi àdà níhìn ẹ̀rí ẹwù bàlágọ̀ nínú ohun tó fojú wọn bèèrè wípé gbogbo ìka wọn báyìí wọ́n á ti ìbọnú etí ni níbi wọ́n sọ wípé ìtẹ̀mọ́lù àlàám bí ìrọ́dà tìlìjúzù nígbà tó náà bá ń sọ̀rọ̀ nípa nǹkan a sọ pé gbogbo nǹkan ni ṣùgbọ́n tá gbà lérò ní pé apá kan bẹ̀rẹ̀ kò rọrùn kéèyàn fẹ́ fi ọwọ́ mi tí kó wá sí gbogbo ọwọ́ rẹ ọmọlára àrùn ìkó kì í bọ́nu etí àríbẹ̀ kan ni ṣùgbọ́n láti fi rinlẹ̀ bí wọ́n ti ń sá fún lóhùn sí ja'alu asabi'ahum fi adhanihim wọ́n kéèyàn tọwọ́ mi kó tún wá wí aṣọ mọ́ wà á sọ̀rọ̀ wọ́n wá bẹ́ wọ́n tẹ̀bà a ìgbọ́rọ̀ yìí wà takbaru sikbaro wọ́n wá bá gbéraga ṣe mọ̀ pé ìgbéraga kéèyàn wò pé ah, ẹ máa wọ ọmọ kékeré òun ló sọ fún mi pé mi mọ̀ lókì ẹ máa ọmọ kékeré ohun tí a tádí mọ̀ kọ́ tó bí ya ẹ̀ kọ́ tó fẹ́ ya ẹ̀ nígbà tó lọ fẹ́ ya àwa táwa bẹ́ẹ̀ ni òun láwọn máa sọ wọ́n sì gbéraga wọn ní gbọ́rọ̀ sí ànábì mọ́sùn lẹ́nu ànábì ọlọ́run nìyẹn òun ó sì gbìyànjú tiẹ̀ ṣùgbọ́n ẹ̀dá ò lè mọ̀nà àyàfi pẹ̀lú àánú ọlọ́run lidalik kọ́sàmùlẹ̀ ìdáyà ìlà kìsìlẹ̀ ìlú àwọn àfáà máa ń pín ìmọ̀nà sọ́nà méjì ìtọ́ni sọ́nà wọn máa ń pín sí méjì wọ́n ní ìdáyà ìrìṣàdì ìtọ́sọ́nà wípé ká àwọn èèyàn sọ́nà pé bàbá ọ̀nà ọ̀gbẹ́ leléyìí o ọ̀nà oko leléyìí ọ̀nà lẹ́nì tẹ bá gba bí inú ọ̀gbẹ́ ni tẹ bá gba bí ilé ni ẹ máa jáde ẹ̀bọ leléyìí o ìmọ̀ náà lọ́kọ̀ ọ̀nà àlùjọ náà rẹ o ọ̀nà ọ̀nà leléyìí wàdálíkà mọ̀hímọ́sílá àbíyá wàdùá eléyìí ni pàtàkì iṣẹ́ tọ́nà bá gbé láwọn àdọ́bí ọlọ́run lọ́wọ́ àti àwọn olùpèpè sójú ọ̀nà ọlọ́run ọlọ́run ni wà innaka la tahdi ila siratin mustaqim ọlọ́run ní ìwé àdọ́bí sọ̀rọ̀ sẹ́lá wà á sì máa tọ́ àwọn èèyàn lọ sí ojú ọ̀nà tó tọ́ ìyẹn ni wípé wà á máa pè wọ́n sójú ọ̀nà tó tọ́ wà á máa fi ojú ọ̀nà tó wà á máa fi yé wọn wà á zálẹ̀ ilayka dhikra litubayyina a sọ tírà kalẹ̀ fún wa lọ́bì kó lè máa ṣàlàyé ohun a fẹ́ fún àwọn ènìyàn ojúṣe tiwa nìyẹn a pe àwọn èèyàn a ṣàlàyé fún wọn ìwà ṣàlàyé fún wọn yìí pẹ̀lú kíni alábàáfí ọ̀sùn pẹ̀lú ìmọ̀ àmọ̀dájú ó dọ̀rọ̀ ilà sẹ̀dílì rọ́bìkà ọlọ́wọ́ bá lékè ọlá àlọ́bìsọ̀rọ̀ sẹ́lá ọlọ́wọ́ ní kólì ọlọ́nìrì àdọ́bì sọ fáwọn èèyàn pé ojú ọ̀nà bí mo tọ̀ ni o adìrọ̀ ila Allah mo máa ń pèpè sójú ọ̀nà lọ́wọ́ bá láà aláàbà fún ìrọ̀sì lórí ìmọ̀ àmọ̀dájú aná èmi ohun tí mo máa ń ṣe ni wà máa ní tàbàárì àwọn tí wọ́n bá tún tẹ̀lé ni ohun táwọn náà máa ṣe nìyẹn a máa pèpè sójú ọ̀nà lọ́wọ́ a máa pe àwọn èèyàn aláàbà fún ìrọ̀ pẹ̀lú ìmọ̀ tó dájú ọlọ́wá ní kólì ọlọ́run sọ fún àdàbí sọ̀rọ̀ sẹ́ra pé ó ní ó ní ọ̀rọ̀ ìlà tẹ̀lé ní rọ́bìkà pèpè sójú ọ̀nà ọlọ́run ọba rẹ̀ bẹ̀lẹ̀ hikima pẹ̀lú òye pẹ̀lú ọgbọ́n alhikima ó tó jẹ́ hikima wádẹ̀ ẹ̀kọ́ lè ṣẹ́yẹ fi mọ̀kọ́ọ̀lì òun ni pé ká gbé nǹkan kọ̀ọ̀kan sáàyè ẹ̀ fi wá sí láìkiri ní àsìkò tó yẹ ká gbé sí ohun tó yẹ ká ṣe ká ṣe bó ṣe yẹ ká ṣe ohun tó jẹ́ hikima nìyẹn àsìkò tó yẹ ká ṣe ká ṣe lásìkò yóò tó ń jẹ́ ṣíkímọ̀ nìyẹn bó ṣe yẹ ká ṣe nǹkan ká ṣe yóò tó ń jẹ́ ṣíkímọ̀ nìyẹn ohun tó ń jẹ́ ọgbọ́n ṣíkímọ̀ tó náà ń sọ ní kò túmọ̀ sí rí pé ibi tó yẹ ká ti dákẹ́ ibi tó yẹ ká ti sọ̀rọ̀ ká dákẹ́ mbẹ̀ ṣíkímọ̀ ló máa sọ fún wa pé irú bí ìyàn máa ń sọ̀rọ̀ mbẹ̀ ṣíkímọ̀ ló máa sọ fún wa pé irú bí ìyàn máa ń dákẹ́ mbẹ̀ ni Hekima ló máa sọ fún wa pé bí èèyàn máa ń pariwo báwọn èèyàn ni ibi ìsì ni a èèyàn máa ń báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni tí ọmọ bá ṣabú ó láwọn ìgbà tí èèyàn máa fi agbára tẹ̀ máa fi bọ́mọ wí tọmọ bá sì ṣaburú ó nígbà míì tẹ máa pè ẹ pè jókòó ẹ ṣàlàyé fún aburú ni tó ń ṣe ohun tó jẹ́ hikimọ̀ nìyẹn wàlúmọ́ òrìṣọ́ ti lè hásàlẹ̀ pẹ̀lú wáàsí dáadáa al-maw'izatul hasana òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba àtọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam àti ọ̀rọ̀ ọgbọ́n tó wá látọ̀dọ̀ àwọn ẹni dáadáa eléyìí ni tó jẹ́ maw'izatul hasana kọ́nà kó ṣàmì wa eléyìí lọ́lọ́run fi ní kí ànábì sallallahu alaihi wasallam kó pèpè tàbá wá pèpè tọ́jú ọmọ eléyìí tọ́lọ́ ọba tó máa ń wá látọ̀dọ̀ náà ẹlòmíì ẹ̀mí ṣe wà sí fún arákùnrin kan ṣe fídíò kan ó wá sáìtù ẹ̀ ó ní how I was guided by a stolen Quran how I was guided by a stolen Quran mi wo fídíò yẹn ṣùgbọ́n ṣe é ṣe bóyá èèyàn kan jí Quran mi bóyá òun náà jẹ́ lójí nígbà tó wá ń kà á kò ń ṣe mùsùlùmí ọlọ́run wá sọ sọ́nà látàrí kí là ń pè yẹn ìdáyà tó taofik ọlọ́run ló ṣe fún ẹlòmí ẹ̀mí ṣe wá sí fún a rí èèyàn tó jẹ́ wípé náà scientist ní àsìkò kan wọ́n lọ sí sọ́mọ̀ wọ́n lọ sí planẹ́ẹ̀tì míì bóyá nu múùnù ni nígbà tí wọ́n wá débẹ̀ nígbà tó débẹ̀ ó wá gbọ́ tó ń pèrò ní inú múnú lọ nígbà tó gbọ́ pé wọ́n pèrò kò yé torí kò gbọ́ rí nígbà tí parachute wọ́n máa land ó land sí Egypt bọ́n ṣe wá land sí Egypt ó jásìkò oorun wọ́n wá ń pèrò ló wá ń ṣe mọ̀ pé àà ah, irú nǹkan tó yáyá gbọ́ ní inú múùnù yẹ lábà gbọ́ bíkẹ̀ látàrí ó dẹ̀gbà Islam Abdullahi sáré tó ní kájà mi kájà Abdullahi sáré lọ ní ọba ustaz nínú ní ọgbà kájà wọn wá pé kọjọ sáré sáré òyìnbó lọ ní stúdíò lọ wọ àwọn fíìmù tí máa ń lò yẹn wá wàá rí black kan bẹ́ẹ̀ náà bó ṣe gba islam nìyẹn o látara kiri jọmọ́ ọlọ́run fẹ́ tọ́ sọ́nà ni a rí ẹlòmíì nígbà táwọn yóò wò pé wọ́n máa dáná sun quran ló bá wò pé kí ló jẹ́ quran yẹn gan ló wò pé kí ló jẹ́ quran òun náà bá lọ ra kọ́pì ẹ̀ nígbà tó ń kà òun tó kọ́kọ́ ṣe lé mọ̀ nígbà tó kà débi pé dáríkàlì kìtàbù láàárọ̀ ìbà fi eléyìí ni tíra kan tí ò síyè méjì mẹ́ o wúdà lè lè mọ̀ tẹ̀kí ìtọ́sọ́nà ló jẹ́ fáwọn tó bá páyọ̀ náà ló wá ń ṣèbọ̀ pé àá irú ìwé wo lélẹ̀ òun ò èèyàn kan kó kọ̀wé rí àyàfi kó sọ ń bẹ̀ wípé àádá min amali bashar eléyìí tí mo kọ yìí iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni o kọ́ọ̀bìlú lè dákìdì àwọn èèyàn lè criticize ẹ o tó bá rí nǹkan kan bẹ̀ tó wò wípé kò yí bí mo ṣe sọ pẹ̀lú sàkíyèsí gbogbo ẹ tó bá kọ̀wé ohun tí wọ́n máa ń sọ sínú introductory aspect ẹ̀ nìyẹn ṣùgbọ́n introduction wo eléyìí ni wípé ah ìwé eléyìí perfect o kò sí àìbù bẹ́ẹ̀ kò sálébù bẹ́ẹ̀ kò sáṣìṣe ń bẹ̀ lẹ́ni wá sọ́dí Quran ìdí tó fi gbà Islam nìyẹn jọmọ́ ìdáyà tó taufik ọlọ́ọ̀bá ló ṣe kí ni òun ló kọ́ fi mọ̀nà bọ́lọ̀ ṣe máa wá ń ṣe nìyẹn dhalika fadlullahi yutihi man yasha ẹni tó bá wọn náà lọ́nà máa ń ṣe fún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní sọ fún pé laysa alayka hudahum ìmọ̀nà wọn ò sí lọ́wọ́ rẹ o walakinna Allaha yahdi man yasha ẹni tó bá wọn lọ́wọ́ ọlọ́run ló bá ń fi ọlọ́run ní ìmọ̀nà wọn ò sí lọ́wọ́ rẹ ànábì sallallahu ẹni tó jẹ ẹni tó tó tó bàbá fún àlè bá nígbà tí àsìkò anábì sallallahu alaihi wasallam ó wọlé tọ̀ wà ma'ahu ó ń bẹ pẹ̀lú arákùnrin Umayya nínú àwọn ògbóǹtarìgì kèfèrí lásìkò yẹn ni Abu Jahali àwọn báyìí àwọn ògbóǹtarìgì ògbóǹtarìgì nínú kàṣẹbọsọ́lọ́ ni wọ́n wà pẹ̀lú ẹ̀ nígbàtí wọ́n wà pẹ̀lú ẹ̀yìn ànábì sallallahu alaihi wasallam wá sọ fún bàbá yìí pé kó la ilaha illallah sọ pé la ilaha illallah ó ní kálìmà gbólóhùn kan ni ashhadu laka bihi inda Allah tó bá ti lè sọ pé la ilaha illallah màá fi jẹ́rìí gbé ẹ lọ́dọ̀ ọlọ́run ọba pé ẹni kọ́ Abdullah pé ó gbà sílámù kó tó kú tó bá lè sọ la ilaha illallah gbogbo ẹbọ tó ti ṣe yẹ ọlọ́run bá bá pa ẹ̀ṣẹ̀ rẹ fún ẹ bàbá yìí a wá wo àwọn tí wọ́n jọ wà àwọn tó jẹ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ a wò wọ́n báyìí pé ẹgbọ́n ah, ẹgbọ́n tọmọ yìí sọ ni ó mà ní sọ pé la ilaha illallah àwọn èèyàn wa sọ fún ló fi jẹ́ pé tí a bá rẹ tó ń ṣàìsàn àwa tá mùsùlùmí ká ó máa ń ṣẹlẹ̀ dáadáa láwọn àìsìkò tó pọ̀ tí àwọn mùsùlùmí á fẹ́ kú ó lè jẹ́nu àwọn ẹbí wọn àwọn tí wọ́n máa wà pẹ̀lú wọn wọ́n ṣe mùsùlùmí látara bẹ́ẹ̀ ẹni sick wọ́n á padà gbé lọ sí àwọn ilé ẹbọ ìbẹ̀dẹ̀ lápadà kù sí ṣùgbọ́n tá a bá wà pẹ̀lú wọn ọlọ́run lè lò wá sábàbí dáadáa èèyàn kan nínú àwọn ọmọ ìyá kọ́nà bá wa ṣàlékún dáadáa wọn kó sì bá wa ṣàforíjì fún ìyá wọn ní àìpẹ́ kan lọ yàwó ṣàlàyé àwọn kankan fún mi bí nígbà tí màmá wọn kú níbi last year náà last year náà ni wọ́n ní màmá yìí nígbà tí wọ́n gbé wọn dé lù wọ́n ṣe oríṣiríṣi àyẹ̀wò pẹ̀lú àwọn owó ńláńlá nígbà padà rí wọn ní àwọn orí tó ń ṣe ìyá ipá tó ẹ máa gbé wọn lọlé ọ̀nà wọn wálẹ̀ díẹ̀ àwọn gbé wọn délé bí sickness tún ṣe bẹ̀rẹ̀ àwọn ẹbí bá sọ pé ẹjẹ́ á gbé wọn lọ lú òkè nígbà tó gbé wọn kó lọ hospital directly wọ́n tún rọ̀ṣì wọn lọ hospital nígbà tára ò tún dá ó wá sọ fún wọn lọ hospital pé kàn máa gbé wọn àwọn kan yìí tí wọn àwọn pàwọn òrí tó ń ṣe wọn lọ hospital wọ́n bá wò pé ẹjẹ́ á lọ tẹsẹ̀ lébọ̀ wọ́n bá ní kàn máa gbé wọn lọ lú òkè àfá ìbá ní rárá kọndíṣọ̀n tí màmá wá wáyìí tàbátú la fẹ́ gbé wọn travel à ń fi ìnira kó ìnira fún wọn ni ẹjẹ́ àgbé wọn lọ ní tàbá lọ tọ́jú wọn wọ́n gbé ya ìdílé ìyá ìjáde láyé lẹ́ni wá ń sọ wípé ìlú òkè tó ń sọ ìtọ́ bá lọ àwọn bí ẹbọ kọ̀ọ̀kan lọ fẹ́ máa lọ ṣe léyà ìlórí o ẹ̀wòjú ọmọ ló fi jẹ́ pé tá a bá rẹ̀ tó fẹ́ kú ẹ̀ńdàlẹ̀ ìbọ̀ tí ìyọba ń pọ̀ ká kú ká máa wà pẹ̀lú wọn láti máa ká ìlú wọn kí wọ́n fi rí gbólóhùn láyìnláyìnlá sọ ànábì sàlàsàlà ń sọ fún bàbá ìgbé kó sọ pé la ilaha illallah bàbá yìí sọ pé rárá o òun ò ní sọ pé la ilaha illallah nígbà táwọn ọ̀rẹ́ ìtọ́wọ́ abẹ́fẹ́ pákú wọ́n ní a ó fẹ́ sọ pé la ilaha illallah àbí ó ń bẹ̀rù kú ìwà kọ́ni ìwọ ọkùnrin mẹ́wàá àtààbọ̀ ó fẹ́ sọ pé la ẹ̀ẹ́ nǹkan tó wí láti nígbà tó ti wá fẹ́ kú á ó fẹ́ ṣojo ọ̀rọ̀ burúkú táwọn ẹni sọ ó jẹ́ sábàbí aburú fún wà máa ta bàbá ìbá kú láìsọ̀ láì láì la astaghfiranna lak ma lam unha an dhalik ó ní wẹ́ tó bá wí náà máa tọrọ àforíjì fún tí ọlọ́run bò bá kọ̀ fún mi máa tọrọ àforíjì fún ẹ pẹ̀lú májẹ̀mú pé kí ni tí ọlọ́run bò bá kọ̀ fún mi ọlọ́run wá kọ̀ fún ọlọ́run bá kọ̀ fún ní súrátù tàwùbà ọlọ́run sọ pé àwọn tẹ́ rí tán kú lórí kúfúrú yẹn istaghfarta lahum am lam tastaghfir lahum lan yaghfira Allahu lahum ẹ tọrọ àforíjì fún wọn astaghfirullahi mẹ́wàá mẹ́wàá ẹ ṣe fún wọn àbẹ́ ẹ ṣe fún wọn ọlọ́run ò ní foríjì wọn torí pé kí ni wọ́n kúlẹ̀ tó ṣe ẹbọ sọ́nà wọn bá ọlọ́run bá kọ̀ fún ànábì sọ̀rọ̀ sọ́nà ọlọ́run ní tẹ́ bá tọrọ náà má seventy times fàlà yẹn fi ràn máa hùn dáhùn ọlọ́run ní foríjì wọn torí pé kú sórí ẹbọ kó má ṣe wá ní àti àwa àti ilé wa àti ìdílé wa má Islam fẹ́ ká dúró déédéé ká dúró ti ọlọ́wọ́n ọba àlékè ọlá wọ́n wá sọ fún wa wípé ìmọ̀nà ẹ̀dá a máa wáyé látara nǹkan méjì hidayatu tawfiq ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́run wa hidayatu lè irshad àti ìmọ̀nà látara pàǹtọ́ ní sọ́nà ìyẹn wá ní àfà sọ wípé thumma lil adillati naqliyya wal aqliyya ìtọ́sọ́nà tá a máa wá ṣe fáwọn èèyàn tó wà ní ọwọ́ títí Wa ó máa ń dúró lórí nǹkan méjì nǹkan àkọ́kọ́ al-adillatu an-naqliyya òun náà ní àwọn ẹ̀rí tí a gbà wá àwọn ẹ̀rí tá a gbà wá yìí látọ̀dọ̀ ọlọ́run àwọn ẹ̀rí tá a gbà wá láti ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run a máa lò ó láti fi fi àwọn èèyàn láti fi tọ́ àwọn èèyàn sọ́nà ẹ̀rí yìí a máa jẹ́ ìtọ́sọ́nà fún wa ọlọ́run ó ní ẹ̀kbárù ta'ala bi nafsihi an wujudihi téèyàn bá fẹ́ mọ̀ nípa bíbi ọlọ́run a lọ wo pé kí lọ́lọ́run sọ nípa bíbi ààrẹ wà á rúbu bí yátìhì kí lọ́lọ́run bá sọ nípa ìjẹ́ olùṣẹ̀dá ẹ̀ lèlè kọ́lìkì pòun lòun dẹ̀dá wà án asma'ihi wà fífàtì a wo pé kí lọ́lọ́run ká má rẹ́rì tó fẹsẹ̀ rílẹ̀ ká wá máa pe ọlọ́run láwọn orúkọ kan lọ́dọ̀ wá ń bí a ti máa sọ fún wa lójú bọ́ọ̀dù wá ń bí apadà tún kọ àwọn orúkọ kan wà mẹ́ẹ̀ tó jẹ́ pé kò fẹsẹ̀ rílẹ̀ tá a máa ń pe ọlọ́run tí ó sì fẹsẹ̀ rílẹ̀ àlàádìlú kò fẹsẹ̀ rílẹ̀ kò fẹsẹ̀ rílẹ̀ àlìjẹ̀líl kò fẹsẹ̀ rílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orúkọ eléyìí jẹ́ wàdálìkà fi kìtàbí gbogbo nǹkan tá a bá wá fẹ́ sọ nípa ọlọ́run a máa rí nínú tírà rẹ̀ ọlọ́run bá sọ wípé inna rabbakumullah dájúdájú khaliqukum Allah ẹni tó dá yín Allah ni o murabbikumullah ẹni tó tọ́jú yín Allah ni razikumullah ẹni tó pèsè fún yín Allah ni mudabbiru umurikum Allah ẹni tó ń darí àlámọ̀rí yín pátápátá Allahu ni o láàrọ̀ yìí kò sí nǹkan mí lẹ́yìn ẹ̀ alẹ́bí khalaqa samawati wal ard aláàtàǹsọ ìlú dá sọ́mọ̀ àbílẹ̀ láàrin ọjọ́ mẹ́fà fi sittati ayyam thumma stawa ala al-arsh lẹ́yìn náà ọlọ́ọ̀bá wa bọ́ sórí aláràṣí rẹ̀ aláràṣí rẹ̀ yughshi layla nahar ọlọ́ọ̀bá wa ń fi ọ̀sán ó fi ń bo òru mọ́lẹ̀ yatlubuhu hasisa àwọn méjèèjì wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ara wọn wọ́n tẹ̀léra wọn wà ṣámsà wà lè kọ́mọ́rọ̀ ọlọ́wọ́n ọba yìí náà lọ́ba tó jẹ́ wípé àti oòrùn àtòṣùpá ó ń fi wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ara wọn fi wọ́n bora wọn láṣìírí wà nùjúmà mùsàkọ̀rọ̀ ti bè ámúrí ọlọ́wọ́n ọba yìí sì ní ó tẹrí ba ó tẹrí àwọn ìràwọ̀ bá tíràwọ̀ ẹyọkọ bá torí pé àwọn ọ̀ràwọ̀ tẹ́ rí yẹ wọ́n tóbi ju tá ń pè ní ẹ́ẹ̀sì lọ agbègbè táwa wà ní ayé yìí ìràwọ̀ ẹyọ kan tóbi jù lọ ọlọ́run wá lóhun tẹ́ àwọn ìràwọ̀ ibà fún wa ìràwọ̀ yìí ni wàbíhì tàdàdùn téèyàn kan bá ń ṣèrìn àjò ohun tó máa fi ń mọ̀nà ni wọ́n máa wọ́n fi mọ̀ pókè ọ̀nà Ghana la kọjú sí ìjọmọ́ torí tẹ́yàn bá dáàrí omi tẹ́ bá wo wájú ẹ̀ẹ̀nírì kankan tẹ́ bá wẹ̀yìn ẹ̀ẹ̀nírì kankan ẹwẹ̀ ẹgbẹ́ ọ̀tún ẹwọ òsì ẹ̀ẹ̀nírì kankan mọ́ àyàfo omi ókè ìbólẹ̀ wá lọ ìbólẹ̀ ń lọ́jọ́ mọ́ ẹ̀ẹ̀lẹ̀ mọ́ àwọn ọmọ yìí náà làwọn èèyàn ń lò nínú tọ́lọ́ ń ṣe fún wa ó lóun tẹ̀rí àwọn nǹkan ibà fún wa ni àlà ẹ̀tẹ́ ti yí kẹ gbọ́rọ̀ dáadáa láwùlẹ̀ kọ́lùk tó bá sọ pé wọ́n dá nǹkan talẹ́ tó dá nǹkan ọlọ́wọ́n ọba wàlá amòrò tó bá ní èyàn wá lẹ́tọ̀ọ́ kó pàṣẹ lórí àwọn nǹkan tó dá talẹ tó lẹ́tọ̀ọ́ jọmọ́ ọlọ́run ni alámùrù bí àṣẹ òfin talẹ tó yẹ kó ṣòfin inil hukumu illa gbogbo tó ń jófin jọmọ́ ta ló yóò ṣe Allah ṣùgbáwò èèyàn lè ní àwa dé pẹ̀lú constitution ta fi ń yọra wa jẹ nígbàtàwọn èèyàn kan bá wá ṣe constitution ìtàn wọ́n láwọn ní immunity pé òfin tá a ṣe kalẹ̀ yìí o kò gbọ́dọ̀ lè lébi tí mo jẹ́ president òfin tá a ṣe kalẹ̀ yìí o èmi sẹ́nétọ̀ ní mí kò lè mú mi òfin tá a ṣe kalẹ̀ yìí àwa tá a bá ti jẹ́ gọ́vnà òfin yóò lè mú wa nígbà tá a bá wà lọ́fíìsì gbogbo nǹkan tá a bá ṣe àṣegbé tí yẹ kó rí bẹ́ẹ̀ jọmọ́ ṣé gọ́fúnà yàtọ̀ sí ẹlòmíì kò yàtọ̀ gbogbo wa kò lókun min adam ìbọn mà lọ́bí ádámọ̀ gbogbo yìí wà ádámọ̀ min turop ṣèbí yẹ̀pẹ̀ lásán láti dá ádámọ̀ immunity gbogbo eléyìí kò ṣe tó dájọ mọ́ gbogbo òfin ọlọ́run lòdì wàkọ́ lóhun lámànádà nàbíyàwó Musa بشافئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة نبات موسى توى نوادي لوري فالي الأيمن في البقعة المباركة لوري لميمة الله سقي يا موسى ايه يرى موسى إني إمي أنا الله إمي إمي لله وبا الله رب العالمين قل شدا ببو تنجي أبا يبتا announcement látọ̀dọ̀ ọlọ́run lọ́sọ́dọ̀ ànábì rẹ̀ Musa inni anallaha rabbul alamin èmi lọ́lọ́run ọba ọba gbogbo àgbáyé innani anallah ọlọ́run tún sọ wípé à èmi ọba èmi ni Allah la ilaha illa ana kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ síjọsìn àyàfi mi máa sì mí lémi nìkan ni sọ̀lá gbèrò dúró láti máa rántí èmi ọlọ́run Musa lọ́nà ọba bá sọ̀rọ̀ ìjọba. Anàlọ́, èmi lọ́lọ́, Al-Ma'bud, èmi ni ẹn tí ìyọ máa ń sìn, kò sí nǹkan mí tẹ gbọ́dọ̀ sí lẹ́yìn mi ọlọ́wọ́ ọba àlékè ọlá, gbogbo ilé ìta sọ yẹ rí ní o, lórí imọ́ ni wa, ohun ta gbọ́dọ̀ bùtì sọ́kàn ẹ̀rí láti bo láti inú tíra ọlọ́wọ́ ọba àlékè ọlá. huwa Allahu alladhi la ilaha illa hu ọlọ́run ní ẹ̀rí huwa Allah ẹ̀ńtà ń pè ní ọlọ́run yẹn Allah òun ni Allah alladhi ó mẹ́ tó ń jẹ́ Allah onye gbọ́ Allah òun ni alladhi ẹni tó ṣe wípé la ilaha illa hu kò sí nǹkan mi ìta máa wa shahada torí pé kí ni alimul ibi ni gbogbo tó pamọ́ báyìí kedere ni lójú ẹ̀ gbogbo tó pamọ́ lórí wà ṣàhádà àwọn nǹkan tó túnwọ̀ tẹ́ rí òun náà tún rí huwa rahman báyìí ọlọ́run Ala taa soko pé olódá yí ló ní yíyẹ Allahu lórúkọ ẹ̀ tó ga jùlọ alẹ́bì láìláha ìláhù à kò ní nǹkan mí lẹ́yìn kò sí nǹkan mí lẹ́yìn rẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí jọsìn alimalik ọba ani alimaliku alimutulak àti alimaliku alimukoyat ọba tó jẹ́ wipe mutulak ni ọba gbogbogbò ọba tó jẹ́ wípé mutulak ọba tó ní òdiwọ̀n pé ọba sọ pé ọba Ifẹ̀ àbí Ọọ̀ni of Ifẹ̀ ó níbi tágbára ẹ̀ dé tó bá jáde kúrò ní Ifẹ̀ agbára ẹni jẹ́ kíni ó ti tán nínú Ifẹ̀ yẹn wá tún ní òun náà tún wá wà lábẹ́ agbára ni ẹwọ ọba local government ṣẹ́mẹ̀ pé abẹ local government chairman ló wà bẹ́ẹ̀ ni àríbẹ̀kọ̀ tí ọba bá sọ̀rọ̀ ládùúgbò kan sí tí chairman sọ̀rọ̀ títa ló máa múlẹ̀ local government chairman ni o tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ ládùúgbò táwọn ọlọ́pàá débẹ̀ tí wọ́n wá wo pé ta ni community leader ta fẹ́ gbàṣẹ lọ́wọ́ ẹ̀ báyìí ọba wa wà bẹ́ẹ̀ chairman wà bẹ́ẹ̀ títa ló máa gbà ti chairman ẹ̀rí pé ọba yẹn sì ó wà kọ́sìr ó wà mùkọ́yíyàd ó lòdìwọ̀n ọba local government kan tó bá lọ sánàdá local government tó lọ ń ṣe bí alágbára ó máa ṣe kí ni jọmọ́ ó máa tẹ́bọ̀ ní o ṣùgbọ́n ọlọ́wọ́ ọba àlékí ọlá alìmẹ̀lẹ̀kíyàtù alìmọ́tùlákọ̀ tọ́lọ́mbá lè ní lọ bá èmi mo ní gbogbo nǹkan tí gbogbogbò ni kò sẹ́ tó tún lè dé pé wọ́n lọ́wọ́ ìbájọ́ ní eléyìí ni laukana fi hima alihatu illallah la fasadata ọlọ́run ní tó bá jẹ́ pọ́ba mi ọlọ́run mi wà ní sọ́mọ́ àti ilẹ̀ ni à gbogbo ò bá ti dàrú tó bá bá pé méjì láàfin kí ló wá ṣẹlẹ̀ wàhálà ṣùgbọ́n wàhálà tẹ́ rí pé kò ṣẹlẹ̀ rí ẹ nínú sọ́mọ́ àti ilẹ̀ kí ló tọ́ka sí delilu ala wahdaniyatillah ó tọ́ka sí pọ́nà tó ní gbogbo wọn ẹyọ kan ṣoṣo ni alimani ọba ni ọba gbogbogbò ọba àwọn ọba kúlì láhùmà máa ní kàlìmọ́lìkì ọlọ́ni rẹ̀ àlọ́bì máa sọ wípé aláhùmà sọ̀rọ̀ àlùsálàm ìwọ náà ọba wa máa ní kàlìmọ́lìkì ìwọ ni ọba ọba tí ó ti lè tó bá wù ẹ ló máa fi ń jọba wàtẹ́ǹsẹ̀ olèmúlìkà mi mọ̀ntàṣà ẹn tó bá wù ẹ́ wàá rọ̀ lóyè wàtò ìzù mọ̀ntàṣà ẹn tó bá wù ọ́ lọ́wọ́ bá wàá ṣe lẹ́ni ẹni yìí ẹni ẹ̀yẹ wàtò lílù ẹn tó bá wù ọ́ lọ́wọ́ bá wàá yẹ pẹ́rẹ́ wàtárùzùkù mọ̀ntàṣà obè họ́ ìrẹ̀ hisab ẹn tó máa ń kí òru bọnú ọ̀sán wàtúùlìjù nàhárọ̀ fi lẹ́yìn ìwọlọba alágbára tó máa ń kí ọ̀sán bọnú òru wàtúùkìrìjù láyà mínà lèmẹ́yì ìwọlọba tó máa mú alàyè jáde látara òkú wàtúùkìrìjù lèmẹ́yì tàmínà láyì ìwọlọba tó máa mú alàyè òkú jáde látara alàyè wàtárùzùkù mọ̀ntàṣà òbí ó sì máa ń pèsè ìpèsè tí ò ní òdiwọ̀n alimali koloko dus ọba tó mọ́kan dání ẹ kúrò níbi gbogbo àbùkù asalam ọba àláfíà ní ẹ almu'minu almuhaimi ọba àgbàgbọ́ tí sì máa ń fẹsẹ̀ ní rílẹ̀ alaziz ọba alápọ̀lé alijabar ọba motomoto limali molekuliyahu talent tó lágbára tèmi tọ́nà bá bèèrè jọ gbé ní alìkìyàmà limani ta ló lágbára tèmi oníkálukú a bá dákẹ́ ọlọ́ àtúwà máa dá rẹ̀ lóun pé lílá ọlọ́ọ̀bá lóní alwahid ọba ọ̀kan ṣoṣo alqahar ọba jẹni nípa alìjàbáàr ọba jẹni nípa ni ọba mótómótó wàláhù lè kìbìrì yá òfin sàmàwádìí wà láàrùn mótómótó èmi ni mo jẹ́ báyìí ọlọ́run nígbà fìràwùn sọ pé wà á nọ̀rọ̀ bó kúmú láàlá èmi lọ́lọ́run yìí tó ga jùlọ kí lọ́lọ́run ṣe fàákọ̀ọ́dáhùn lọ́hùn nàkàlẹ̀ àkírọ̀tì wà ìhùlà ọlọ́run gbàmú ó fi ìyà jẹ subhanallah á mímọ́ ni fọ́lọ́run yà olùdẹ́dà al-bari'u ẹ̀dá alìmùsọ́wírù olùyàwòrò ẹ̀dá ẹwò nǹkan ẹ jẹ́ ká wo bí àwọn nǹkan tó náà bá ń sọ ń bí ẹ̀kọ́ pọ̀ bẹ̀ fún wa ọlọ́ni alẹ́kọ́ọ́lẹ́kù òun lọba tó dá ẹ̀dá òun gbogbo ẹ̀dá albáríù òun ló ṣẹ́bẹ̀ pé tí wọ́n bá sọ pé alẹ́kọ́ọ́lẹ́kù òun àwọn ọmọ ẹ̀dá ènìyàn náà lè sọ pé ah èmi ni mo dá ẹ̀dá àríbẹ̀ kọ́ ni ọlọ́ni albáríù ọba tó pilẹ̀ ẹ̀dá ẹ láyé lè nínú àdánwò tó bá wọn òyìnbó òun ni sáyẹ̀nsì kan tó ń pè ní cloning ìyẹn ni pé ká dá ká ṣe ẹ̀dá nǹkan wọ́n fẹ́ ṣe ẹ̀dá ẹ̀yà ẹ̀yà ọmọ ẹ̀dá ènìyàn ẹ̀yà ẹranko wá clone wọ́n á mú nínú cells tó wà lára èèyàn kan wọ́n á yọ jáde wọ́n á máa nọ́jú ẹ̀ wọ́n á máa tọ́jú ẹ̀ kì ní ìyá padà di bí èèyàn wọ́n ń ṣe ọlọ́run sì ń fún wọn ṣe àwọn náà máa kílẹ̀ mú pé àwa náà déèyàn àbíbẹ̀ ẹ̀kọ́ ni mọ́ni lè bá rí o èèyàn tẹ́ dá ìkíni ìpìlẹ̀ kíni ìpìlẹ̀ ẹ ayọ cells yẹn ayọ lára èèyàn kan ni ẹ tẹ lọ yọ cells lára ẹ̀yẹ ta ló ní òun ta ló ní Allah huwa albari'u ọba olùpìlẹ̀ ẹ̀dá almusawwiru ok ẹ̀yin náà ti dé èèyàn you are highly welcome ìbẹ́yìn náà ti dé èèyàn tó dàbí tọ́lọ́ ta ló ya fọ́tò ẹ̀ báwo lẹ̀yin ṣe mọ̀ wípé ẹ̀dá tẹ fẹ́ dá ìbó ṣe yẹ kó nì ṣe bẹ́ wo fọ́tò yìí tọ́lọ̀ wọn ọba dá ni àbíbẹ̀kọ́ gbogbo nǹkan tọ́mọ ẹ̀dẹ́ èèyàn dá nígbà tí ọ̀rẹ́ wa kan ẹnjìníà tán analyze ọ̀rọ̀ mọ́tò wọ́n ní èèyàn náà lòyìnbó wò tó fi dá mọ́tò wọ́n mọ̀ pé ẹnjìn dáadáa wọ́n wá ń fa ọkàn ọ̀nì oníṣẹ́ rélé ó dàbí imú òun dàbí imú tá a máa fi ń mí òun ni mọ́tò fi ń mí àbí òun ni mọ́tò fi ń mí wọ́n á ní eléyìí dàbí ọkàn ẹ wo àwọn pléènì tí wọ́n ṣe yẹn ẹ̀dá ọlọ́run náà ni àwọn ẹja tí wọ́n pè wave shark yẹn ẹ̀rí pé kò sí bí wave ṣe lè tó nínú omi táwọn ẹja yẹn bá ń lọ báyìí wọ́n máa penetrate ẹ̀ wọ́n á máa kó sínú ẹ̀ lọ ni sọ́mọ̀ náà wà ní wave atẹ́gùn wà bẹ̀ bí nǹkan bá fẹ́ rìn bẹ́ẹ̀ wọ́n wá lọ ṣe mú títí ẹ̀ náà àwọn plane yẹn wọ́n ṣe ní tàwọn ẹja yẹn àbẹ́ẹ̀rí bó ṣe rí ni ẹ̀rí wípé ọwọ́ ojú báyìí àti irin àwa máa fẹ̀ lọ sẹ́yìn ó fẹ́ penetrate nǹkan ni so tó bá ti jẹ́ wípé ibi tó ti rìn yẹn ló kọ́kọ́ wọnú atẹ́gùn yẹn ó máa bírèkì agbára nǹkan yẹn àwa máa fẹ́ lọ báyìí nǹkan yẹn á máa tóbi lọ sẹ́yìn tí wọ́n bá ṣe tí wọ́n wá ṣe tó flat iwájú ẹ̀yẹ wéèfù yẹn máa ṣe kí ni a máa rọ̀lù ni gbogbo àwọn plane tẹ́ bá tún wá wo àwọn iná ojú àwọn mọ́tò àwọn helicopter yẹn ni àwọn aeroplane yẹn ni tẹ́ bá wo àwọn documentary wọ́n á máa sọ fún yín wípé wọ́n ṣẹ̀ ṣe plane kan sí wọ́n ṣẹ̀ jet kan lẹ́ni labalábá báyìí ni wọ́n wojú ẹ̀ torí pé labalábá yẹn tó bá wà nínú òkùnkùn ó máa ń ríran tí a bá ṣe irú náà yìí sí ara nǹkan báyìí tó bá penetrate inú òkùnkùn kódà kí iná má sí bẹ́ẹ̀ irú sáàpù ojú ó máa fi ríran ẹ̀wọ̀n kan jọmọ́ ta ló yàwòrán gbogbo àwọn nǹkan táwọn lọ́wọ́ yìí alìbùsọ́ wíru huwa Allah béèyàn kan bá ní òun ṣe mọ́tò lé ní ẹ̀yìn bí mo ya píkṣọ̀ mọ́tò yẹn àà ah, ah. nǹkan kan náà ló wò kó wá ń parọ́ ìmọ̀ kan ló ti kọ́ tẹ́lẹ̀ gbogbo àwọn ọmọ yẹn ta ló pilẹ̀ ọlọ́wọ́n ọba alìbùsọ́ wíru láhùn asmaul husna ọlọ́run ọba yìí ó ní àwọn orúkọ tó rẹwà yusabbihu lahu ma fi samawati wal ard gbogbo tó wà ní sọ́mọ̀ àti ilẹ̀ wọ́n máa ń ṣàfọ̀mọ́ fún wa huwa al-aziz ọba yìí ọba alágbára ni al-hakim ọba ọ̀jọ̀gbọ́n ni ọlọ́run sọ ń bomi pé alhamdulillahi rabbil alamin ọpẹ́ ni ìjọ yìí ummata wahida ìjọ ẹyọ kan ni wa ana rabbukum èmi sì lọ́lọ́run yìí ìjọ ẹyọ kan ni èmi lọ́lọ́run yìí fa àbùdùn èmi ni ẹ máa sìn níbi ọlọ́run sọ fún wa pé ká ṣe kí ni ó ní rabbukum òun lòun dá wa ẹ tó sì dá ní kí fa àbùdùn ẹ tó dá ní ló yẹ ká máa ṣe kí ló yẹ ká máa sìn ọlọ́run sọ fún mi pé wa ana rabbukum fattaqun èmi ni mo dá yìí o èmi mò ń pèsè fún yín o fatakóòn èmi ní kẹ́ ẹ máa bẹ̀rù ẹ má bẹ̀rù nǹkan míì tó yàtọ̀ sí èmi ọlọ́wọ́n ọba àlekè ọlá ọlọ́wọ́n ọba tún sọ fún wa níbi wípé fi ìbítọ́lì dáhàwá wùjú ni rọ́bì sì wà níbi wípé ọlọ́run fẹ́ fi rinlẹ̀ pé gbogbo pèpè pé nǹkan míì wà lẹ́yìn ọlọ́wọ́n ọba tó yàtọ̀ sálà pé irọ́ ni gbogbo ẹ̀ ọlọ́run ní eléyìí ó sọ fún wa pé làwùkánà fi ìhìmà àléhàtò ìlànà tó bá jẹ́ pọ́nà òfin tí wà nínú sánmọ̀ lẹ́yìn Allah ni na fásadáta ẹ̀bá rí tí gbogbo àti ìbàjẹ́ fasubhanallah mímọ́ ni fọ́nà rabbil arshi amma yasifun ọba tó jẹ́ wípé ọba àlàárà ṣe ni ó sì mọ́ kúrò níbi àwọn nǹkan míì tẹ́ ń pèpè lọ ìyẹn jẹ́ ẹ̀rí alákọ̀ọ́kọ́ pé kágbọ́n náà ń gbọ́ yìí àárín nínú al-Qur'an yìí ẹlẹ́ẹ̀kejì ìgbàrù náhàwì min mi'atin wa arba'atin wa ishirina alfa min al-anbiya wal mursalin bi wujudillah nínú tá máa fi gbọ́ náà bá gbọ́ òun náà ni ìròyìn tí àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n lé tí wọ́n pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lé ní one hundred and twenty four thousand ìròyìn tí gbogbo wọn fún wa pé ọlọ́run ọba ń bẹ wọ́n sì sọ fún wa ń pa orúkọ náà àti ìròyìn ẹ̀ à eléyìí náà tó lẹ́rìí tó bá ní kí lórí tó fi nígbàgbọ́ sọ́lọ̀ àwọn ànábì ọlọ́run yẹ pọ̀ wọn ò ní one hundred and twenty four thousand gbogbo wọn wá sọ pé ọlọ́run bá bẹ nígbà gbogbo wọn wá sọ eléyìí kí èèyàn má wá tún gbà àwọn tá a ti ń sọ èyí tá a bá rí wọn àárípẹ́ ni ire ni wọn ẹni ire ni wọn wọ́n sọ nípa ọlọ́run wọ́n sọ ń pa ẹ̀dá ẹ̀rí àwọn tá à ń sọ yìí ọlọ́ọ̀bá bá wọn sọ̀rọ̀ àwọn bá ata ilé ìyẹ̀rọ̀ súlá ilé ìtọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ directly inú wọn ọlọ́run gbé òjíṣẹ́ dìde láti lọ́ọ́ bá yẹ ní Jibril àwò olùkìyà fìrọ̀ ẹ̀hìn àbí gbà míì àwọn ànábì ọlọ́run yìí ọlọ́run á kọ̀ ní kí yòṣìlò làákìrì lẹ́bàjárí tẹ̀síìbò wọ́n ní ọ̀rọ̀ táwọn tó pọ̀ báyìí náà àwọn ẹni rere àwọn ànábì ọlọ́run sọ fún wa tí ọba wa lóhun ní làákàyè kó wá lóhun ò ní gbọ́ àárí wípé eléyìí ó túmọ̀ sí wípé ẹni yìí kọ́ kò ní làákàyè ni kọ́lọ́ fi wá ṣe kò ń jẹ dáadáa eléyìí ni àdínlàtú nàkìlìyà àwọn ẹ̀rí wípé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn mùmìnì àwọn mùsùlùmí náà ti lọ ẹwò sí náà bá sọ̀rọ̀ nǹkan mùsùlùmí lágbàáyé ó lé ní bí one point five billion one point five billion billion kan àti five hundred million ló ka mùsùlùmí ní àgbáyé ó jù bẹ́ẹ̀ lọ so kan wá sọ pé gbogbo àwọn ẹni yẹn náà wọ́n wá gbà pọ́lọ́ ọba ọ̀kan ṣoṣo ni béèyàn bá jọ ìwọ̀n láti gbà ó túmọ̀ sí pé èèyàn ò ṣe kí ni kò dá wà lóhun nìkan tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ inshallah á

tí a bá rẹ̀ tó ní bèèrè insha Allah wa alaikumus salam ọ̀rọ̀ ṣíkímọ̀ Naam. Naam. Naam. Ẹ tẹ bá sọmọ ní ṣíkímọ̀, kò sí láì fi ń bẹ̀. Kọ́lọ̀ ọba kó fún ní ṣíkímọ̀, tí ó ti yé. Ẹ inú ìwé tẹ wá lẹ ti lọ lọ́dún yẹn, tẹ ti lọ wò tẹ wá rí pé ṣíkímọ̀ yẹn. Tẹ́rí bá fẹ́ sorúkọ ọmọ, àwọn oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá. ẹlòmíì máa pe àwọn àfáàgbà ní adé àfẹ́jọ́ abímọ̀ ọjọ́ tuesday lábí kí ni orúkọ tó yẹ ká sọ wọ́n á máa sọ fún yín pé ẹ ṣó wà náà orúkọ ta máa ń sọmọ ta bá bí tuesday ṣe rí nínú islam kò sí pé orúkọ ta bá bímọ ọjọ́ kan ká sọ lọ́jọ́ kan àwọn èèyàn náà máa ń sọmọ sunday wọ́n á ní kí ló dé wọ́n á ní torí pọ́n bí sunday ẹlòmíì àsọmọ rọmọdán tó bá ní kí ló dé wọ́n á ní torí pé nu rọmọdán gbogbo eléyìí ò dáa wọ́n á sọmọ mí jímọ̀ tẹ bá ní kí ló dé tẹbi sọ jímọ̀ wọ́n á nítorí pa bí jímọ̀ ìmọ̀ akọ́ṣe àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí nìyẹn láwọn tó máa ń sọmọ monday wọ́n á sọ tuesday wọ́n á sọ wednesday thursday friday saturday sunday gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run ti ní káwa ti rẹ̀ tán sọ bẹ́ẹ̀ rí ẹ́ àtìrí tuesday rí àrí sunday kọ̀ ó pọ̀ monday náà pọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ó dàbí pé méjì yẹn ló gbajúmọ̀ friday náà tún gbajúmọ̀ àbí àti ọmọ tó sọ sátọ̀dẹ̀ gbogbo ẹ̀ náà ń kọ́ torí bí ní àwọn ọjọ́ yẹn so gbogbo yóò sínú tá a fi sọ ọmọ lórúkọ ní Islam tó ti yé ó ti wá tún láwọn orúkọ mìíràn tún kó sí àwọn orúkọ eléyìí la máa ń sọ ọmọ tá bí Monday àwọn náà wá mú kan bẹ̀ gbogbo eléyìí pátápátá kọ́lọ̀ kó ṣàánú fún wa bàbá nírú àwọn tíra yẹn ẹ jẹ́ ká lọ dà wọ́n lò kọ́lọ̀ ọba kó fi wá ṣe kò ń jẹ dáadáa ṣùgbọ́n mo tẹ sọ bẹ́ẹ̀ nígbà yẹn náà kò sí láìsí kéèyàn sọmọ lórúkọ mọ̀ kéèyàn wá máa padà sínú àwọn òwe báyẹn láti lọ wo orúkọ téèyàn sọmọ torí ń pa bí ijọ́ kan pé ọmọ tá bí Monday kí lorúkọ tí a gbọ́dọ̀ sọ. Naam, wa alaikum salaam. Naam tí ẹ̀ bá bẹ̀rẹ̀ rẹ̀ ẹ máa ń rí ìṣe wọn tí kò bá fẹ́ jáde ọmọ àní kí kò bá fi fún obìnrin pé kí ẹ̀ kú ìyá pé ẹ̀ ìwà tàbí láti tàbí kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ àti gbọ́ àti gbọ́ náà. Ọmọ ìyá ọkọ̀ jùlọ àwọn ọ̀pàdé ẹ̀hẹ́ wọ́n pé pé tóun bá pàdé obìnrin náà lọ́ máa ń fẹ́ kọ́ kọ́kọ́ pàdé gbogbo yẹn náà àwọn gbàgbọ́ tí ò dáa ni bí kéèyàn máa jáde kó kọsẹ̀ bó wà máa fẹ́ ah, ẹsẹ̀ òsì lòun kọ ẹsẹ̀ òsì yọ́n pè ní àtàkọ́ yòrò so nínú àwọn nǹkan tí ò dáa ni tí ọlọ́ọ̀bà ní kí ọlá tó ṣe léwọ̀ bẹ́ẹ̀ ni kéèyàn fẹ́ ta oúnjẹ bó ti wá gbàgbọ́ pé à ah, tí fáìsọ̀ bá gbérù mi ọjọ́ ti bá ń lọ sí bá bẹ́ lọ tajà ló bá jẹ́ fáìsọ̀ ló bá ló gbérù mi báyìí ah mo máa ń tà dáadáa jọ yẹn ṣùgbọ́n ọjọ́ tábùdùláì bá gbérù òun báyìí ah òun ò kí ń tà so gbogbo ilé ìròrí tí ò dáa ni kéèyàn gbà pé tó bá fẹ́ jáde tó bá jẹ́ kóbìnrin ló kọ́kọ́ pàdé àwọn túbọ̀ sí pọ́jọ́ yẹn máa dáa nìyẹn so tó bá jọ́kùnrin ló pàdé á padà wọlé gbogbo ilé náà ń pè ń sàtọ́ yóò eléyìí ò ṣe ohun tí ó dáa kọ́nà náà wà bẹ́ẹ̀

Naam. Tí a bá fẹ́ lọ sí alákọ̀ọ́kọ́, pégbà òlà máa ń Naam. Naam ó ti yé. Ká ṣe ọmọ ń ní Alkọ́bù wal Irsal tí a bá dìde lórí rùkọ́ ṣé ká káwọ́ padà sáyà ni àbí ká da ọwọ́ yẹn sílẹ̀ àwọn àfà ọ̀rọ̀ wọn pín sí méjì lórí ẹ̀ ara àwọn àfà tó sọ wípé téèyàn bá dìde láti rùkọ́ ta padà sórí ìdúró a máa padà gbé ọwọ́ wa sáyà torí pé ànábì sallallahu alaihi wasallam káàna yaqbidu indal qiyam ànábì a máa káwọ́ mọ́ra tó bá wà lórí ìdúró so lọ́dọ̀ ti ti wọ́n gbà pé orí ìdúró náà ni àwà yẹn àwọn àfáà mi sọ wípé rárá a máa ka ọwọ́ sílẹ̀ nítorí pé ààrẹ rí tó wà direct tó sọ fún wa pé tá a bá ti dìde lórí ìrùkú ọ̀ a máa ka ọwọ́ wa padà sáyà gbogbo àwọn àfáà tí wọ́n wá sọ méjèèjì àwọn àfáà tí ẹnu wọn tọrọ ni ṣòtìyé ó bí ọ̀rọ̀ rẹpẹtẹ láàrin irú àwọn bíi Sheikh Ibn Baz àti Sheikh al Ibn Baz sọ pé a máa káwọ́ padà sáyà Sheikh al sọ pé a máa da ọwọ́ sílẹ̀ ni ṣó ti yé tòrá àwọn sọ wípé tó bá jẹ́ wípé ó yẹ ká ká ọwọ́ padà sáyà ni àwọn sọ̀hábà débi pé tàbí ọdún sọ̀rọ̀ sẹ́lá tí ó bá ń kírun pé àgbọn ẹ̀ ó máa ń mì látara pé ó ń ka nǹkan jáde lẹ́nu tó bá lè rìpọ́ọ̀tù yẹn wáì tí wọ́n ní rìpọ́ọ̀tù fún wa tó bá jẹ́ wípé ẹ̀rí wà lórí ẹ̀ ni ìgbà tó dẹ̀bi Imam Ahmad òun sọ pé iṣẹ́ àtẹ̀yọ́ bá fẹ́ tó bá dìde láti rùkú ó lè ka ọwọ́ mọ́yà so ìyẹn ló fi jẹ́ pé ọ̀rọ̀ ńlá ni tí ìyàn bá káwọ́ máyà yẹn eh, ó fẹ́ lálàáfíà jù pé ká káwọ́ máyà lọ ṣùgbọ́n ta bá rẹ̀ tó káwọ́ máyà látara ọ̀rọ̀ àwọn àfáà yẹn ní sọ pé kò nírò tó ti yé tí sílẹ̀ ó fi wà akrob kọ́lọ̀ fi wá ṣe kò ń dáadáa nípa wípé la máa káwọ́ sókè tí a bá lọ láti rò kọ́ inú abdullahi bunu umar àwọn nǹkan tó sọ náà nípa nàbí sàlẹ̀sẹ́lá a máa káwọ́ sókè tó bá ṣe takbiratul ihram allahu akbar alákọ̀ọ́kọ́ lẹ́n tó bá lọ rùkú akáwọ́ sí òkè lẹ́n tó bá lọ arrafu mina rùkú tó bá fẹ́ padà sókè láti rùkú a ṣe allahu akbar akáwọ́ sókè ó jẹ́ mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin tó bá wà lórí ìjókòó bẹ́ẹ̀ ni àti a máa ń ṣe sẹ́mi Allahu liman hamida ẹ̀ a máa gbọ́wọ́ lọ sókè bẹ́ẹ̀ ni náà ẹlẹ́ẹ̀kẹrin tí Ibn Umar sọ ó ní téèyàn bá tún fẹ́ ṣe ìtìkọ́ọ̀lù bóyá wà lórí ìjókòó a wá fẹ́ padà lọ sókè àtúgbọ́wọ́ sókè tàbá ń ṣe Allahu ni gbogbo ìgbà tó bá ń ṣe Allahu akbar so téèyàn bá ń ṣe yẹn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò sí láìsí mẹ́ tí mọ́mù bá sọ pé sẹ́mi Allahu liman hamida àwọn tó wà lẹ́yìn ẹ̀ náà bá sọ pé sẹ́mi Allahu liman hamida rabbana walakal hamdu ṣó ti yé ìmọ́mù máa sọ ìmọ́mù tó sọ pé sẹ́mi Allahu liman hamida òun náà máa sọ rabbana walakal ṣùgbọ́n láwùjọ wọn ọ̀gọ̀rọ̀ mọ́m tó bá ti sọ sẹ́mi Allahu mọ̀nì hamida ó gbà pé àwọn ará ẹ̀yìn nìkan ló máa sọ Rabbana wa lakal hamd ìmọ́ọ̀mù kì í sọ Rabbana wa lakal hamd ìmọ́ọ̀mù náà ti gbọ́dọ̀ sọ tí ó ti yé náà. Kò bẹ́ẹ̀ kọ́ mu. Bí a bá ń kírun,

nínú tẹ́rì wálé lórí ànábì sallallahu alaihi wasallam ó ní innaha sha'nun ó ní ìrùn tẹ́rí yìí à iṣẹ́ kan ní òtẹ́ èèyàn ṣe la yadkhulu fiha shay'un min kalamin nas ìkọ́kọ́nú ọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò gbọ́dọ̀ wọnú ẹ̀ o ìrùn tẹ́ kí iṣẹ́ kan ní o ìkọ́kọ́nú ọ̀rọ̀ ọmọ àwọn àtàhàmìd àbí tèèyàn bá ṣe alhamdulillah mọ̀ ń bọ̀ àwọn nǹkan tó lè wọbẹ̀ nìyẹn ló fi jẹ́ pé ẹni tó bá sín tèèyàn bá wà lórí ìrun tó ń sín ìgbàláyè wà kó ṣe alhamdulillah bó ṣe máa wá ṣe ẹjú máa ṣe jẹ́jẹ́ ni àbó máa wí sókè ó máa wí débi ò ní wí káwọn sọ wí pé yarhamukallah àbíbẹ̀ kọ́ ni torí pé yára àmọ́kàlá kò gbọ́dọ̀ wọnú òrun ṣùgbọ́n tẹ̀síbíẹ́ṣì ló fi jẹ́ pé ọkùnrin tí mọ́ bá ṣe mistake kí la máa ń ṣe subhanallah àríbẹ̀kọ́ ni ẹ̀hẹ́ tí ìyàn bá sí kí ló bá ń ṣe alhamdulillah tó tí ìyàn bá ń kírun lọ́wọ́ a lè wí àwọn ọ̀yẹ ṣùgbọ́n nǹkan ní ilẹ̀ a lè wí àyàfi tó bá jẹ́ pé gbàtà wá ṣe subhanallah fún mọ́ọ̀mù ah, instead of Mary ìmọ̀mù jà ló jà ń ni ó ti yé ẹ̀hẹ́ ṣòṣò bí yẹn ṣe jẹ́ nìyẹn náà àwọn àkàrù máa ń ṣe lẹ́yìn tá bá kírun tó dájú onípa máa wí sókè láwa nìkan a ní wípapọ̀ wípé tá bá لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم أنت السلام ومنك السلام ترى èmi á máa wí tèmi ẹ̀yin náà máa wí ti yín nínú súnà ni pé ká wí sókè díẹ̀ èmi á máa wí tèmi ẹ̀yin náà máa wí ti yín súnà ni ká wí jákè والله a'lam wa alaykum assalam tí a bá ń kírun pẹ̀lú àwọn ọmọdé àbí àwọn àgbàlagbà tí wọ́n mọ àwọn àtàrù ká máa ń ṣe lẹ́yìn irun ẹni tó jẹ́ mọ́mú lè máa wí kí wọ́n máa wí tẹ̀lé Allahumma anta salam Allahumma àwọn ọmọ kéékèèké à ń kírun pẹ̀lú wọn a lè máa wí kọ́ máa wí tẹ̀lé wa tí àwọn ọmọ yẹn bá ti mọ̀ tá fẹ́ fi encourage wọn gẹ́gẹ́ bí revision a lè jọ máa wí gbogbo yẹn ní bá bí tààlim a fi ń kọ́ wọn ni ṣùgbọ́n táwọn èèyàn bá ti mọ̀ kí everybody wà ní ọ̀yọ́ àbíbẹ̀kọ́ ni on your own kọ́lọ́n fi wá ṣe kò ń jẹ́ dáadáa وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين